المؤمنون الأحزاب قالوا قالوا أتانا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما إلا الحمد لله الحمد لله رب العالمين الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ọgbọ́n ní fún ọmọ dẹ́gbà tó ti wáyé mùsùlùmí alhamdulillah a ń sọ̀rọ̀ ìlú ìṣọ́lá ti kẹrẹ fún àdínẹ́bí wa tó sọ lọ́wọ́ ẹni ọba dẹ́gbà rẹ̀ láti bá máa jẹ́ ọba yìí ọlọ́run ìkẹ́ ló pé níra nẹ́bí o mọ́jọ níra nẹ́bí mọ́jọ ọjà sí àfọwọ́ àwọn gbé ọ nínú ọ̀dà ní kàṣe rẹ̀ tó bá ti ń tí ànà bí tọ́rùn kí ọ̀rọ̀ alẹ́ rẹ̀ níjọba àríkíámà bá ní ìṣẹ́ bàbá àti ìyàwó àwọn àpá àwọn bá wọn kí wọn àwọn ọmọ tí wọn bá wọn kí wọn àwọn ayawa yóò wà ní pẹ̀lú àwọn ọmọ wa àwọn anáwà ọ̀rẹ́ wa àwọn mìíràn nínú ọ̀dà ní ìkànsí rẹ gbogbo bàbá bá wa tó ọba wa dá wọn sí fún ìdùnnú àti ayọ̀ mọ́jẹ̀ kú ọmọ òye kú ọlọ́jọ́ tọ́ra bá ń ní àgbàlagbà yóò ní ọmọ fóònù tọrọ tàbí kó ọmọ tọrọ ẹ̀fọ́ra rẹ̀ ọmọ dẹ́gbà tó fi sí lẹ́nu tẹ́ máa sọ pé ìdùnnú ní ló ń jẹ àgbà ọba tó ní ìmúlù náà kó lè yí o lábẹ́ bàbá àmọ́ tí ó lè bàbá bàbá wa tí wá lórí pòfẹ́sọ̀ wa tí èrò pé mo mú ẹ̀kan jẹ tí pòfẹ́sọ̀ ní ilé àlàáfíà mi wọ́n ti tí ó bá ní òní fúnyàn àti kéèyàn wá mú fúngbà ó súnmọ́ ó ní ọmọ kùlá rẹ̀ àwọn tó fi lọ yóò sùn yóò sùn rẹ̀ nígbà bá tó kò fi orí òsùn tó lé bẹ́nu rẹ̀ dáadáa rọ́ọ̀mù kò lè jẹ́ ìbàdàn ní ọkọ̀ pítọ́gbà ti dáhùn àrùn ẹ̀yẹ yìí tẹ́ẹ̀kì orí ọmọ àjọ́tẹ̀ kò lè jẹ́ ìlérí lórí o mo tún àbíkínà ṣùgbọ́n àbá mi ní tó lè máa jẹ́ ìyá àgbàlagbà ẹ̀yìn àgbàlagbà ní nǹkan kan bẹ tí èèyàn ọ̀gbọ́dọ̀ dà lójijì èèyàn lè lọ́wọ́ jù kí wọ́n mọ̀ lánàá lẹ́sìn tọrọ kó tó lè kó di ẹ̀sìn kóyà kọ́ńdà tá a bá pépà wa Tinubu bá ní pẹ́ńtẹ̀ lánàá Buhari lónìí Tinubu ní pẹ́ńtẹ̀ lónìí yóò lẹ̀ lónìí nǹkankan wọn bẹ̀ tí wọ́n bá tẹ̀lé sí ẹ̀lú jìjì bí ìmọ̀ ó ti máa padà mà pé lu àti àmà tàbí káyọ̀ pàṣẹ òun náà jẹ́ káyọ̀ kí ṣáì àwọn ọmọ pé ẹwà ọ̀ ẹ́ ìyíwọ́ pé a ti ń sọ fọmọkùnrin yìí ó kálùfọ́mọ̀ wá ó kìí pé à ah, sẹ́yìn ilẹ̀ níjẹ̀ lánàá ó lóun kúkúrà àwọn àkàrà tó jọ sọ̀rọ̀ lẹ́yìn pàtàkì kí òun náà èyí lápàá lókè ìdìbò ìdìbò inú o iná ọ̀fà lápàá lápàá òkèdè rí o òyìn ló dàgbà díẹ̀ díẹ̀ díẹ̀ àbá àwọn ọlọ́run ti ń tí àwọn ọlọ́run ẹgbẹ́ bẹ́ẹ̀ yẹn bá ti dè pẹ́ láyé tó làwọn tó ti kú lójú yóò ti pọ̀ tó èmọ́ ìpínlẹ̀ ti lè ní ọbẹ̀ ilẹ̀ yìí àwọn àwọn ọjọ́ làjìsí ó náà pẹ́ láti pọ́ yìí nígbà gbogbo bí ti ẹ̀jẹ̀ kíkì bó àjọ kọ́kọ́ débí ní àwọn ọmọ ìbí jẹ́rẹ̀ sáyé àtàlì tẹ̀lé ọlọ́kọ́kọ́ rọ́kọ́ àmì ìbí jẹ́rẹ̀ ọlọ́sùn Bọ́lá tó jẹ́ kéèkì òní fẹ̀yà máa bàrí wípé bàbá tó kìí ní ìbá ojú lára rẹ̀ ọmọ arúgbó lè lè mo gbé àárín àwọn èèyàn jẹ́ wípé mo lè máa gbọ́ ni mo lè yí òyìnbó kẹ́jì nígbà ẹ̀kọ́ gbogbo ẹjọ́ kò yẹ èyí tó bẹ́ẹ̀ gbogbo ẹjọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọwọ́ ajé nífẹ̀ẹ́ ìyìn àgbàlagbà púpọ̀ ọba dẹ́ta tó ti dá ní kó dáadáa báyìí àájọ tó lè yá nàbí ìjọba ìjáàmà mọ wá tó wà nítòótọ́ ní ìmọ́jú orí ilẹ̀ gangan ṣùgbọ́n wọ́lọ́ọ̀yí ọlọ́mọ gbáwẹ̀ fún ìmòtílé lówó ọdún ewu lèmi náà sáré pé tí bá tí ìbàjẹ́ náà wọ́n lábàbí èmi náà ní ọlọ́jẹ́ mi náà ní o ọlọ́jẹ́ ọlọ́jẹ́ ìbá báwẹ̀ lórí mọ́ta gáwẹ̀ mọ́sàn-án àbímọ̀ mọ́ wá kí gbogbo àwọn tí ẹ jẹ́ bọ́rọ̀ ọba dẹ́dọ̀ ní ìfìyílẹ̀ ẹ̀sìn náà là ń ṣe kò ní ìdẹ́sìn náà wà lọ́wọ́ tó wá kí gbogbo ọmọ wa níjòkó rí pé ẹ̀ẹ́sì pẹ́pẹ́pẹ́pẹ́ ọba dẹ́dọ̀ ó sì rẹ̀ pààrọ̀ ní ọlọ́run ní Ìbàdàn lóde ọ̀tẹ́ tí ọmọ mọ́sálásí mọ́sálásí orogún tí wọ́n bá dá mọ́sálásí káàkiri mọ́sálásí orogún tó yàtọ̀ kò yẹ mọ́lájọ́jú ẹ̀sìn pẹ̀lú kí èdè wá sí mọ́lájú olẹ̀ mọ́lájú olókè ọmọ adẹ́ta tó ti bẹ́ẹ̀ fún yí ní orogún ààyè mọ́jì ẹ̀ parẹ́ o gbígbẹ́gbẹ́ wọn mọ̀ búrò wọn mọ́ ọlọ́pàá ti lẹ́kùn rẹ̀ fún yí mọ́ kù mọ́ bàmùbàmù kò ní ìlú làákàyè wọn ọlọ́run jọ yọ́ dà ọ̀dà mọ́kàn fẹ́ kí ọ bàbá kí wọ́n yóò dákúrí ìgbọ́ Yorùbá ní ju Yorùbá àbàdà lọ Yorùbá àbàdà ní mọ́kọ́ alayé ní máa ń ṣe tí ọ bàbá sí àlèbàdà tí wọ́n bá rí bàbá jẹ̀bù tí wọ́n tún lè sàràyé ju Yorùbá àbàdà lọ tàbí bàbá jẹ̀sà na. tí wọ́n máa sọ fún lórí ìjókòó yìí pé kí n máa wo àwọn ní wí wọ́n wò o kápá àti àǹfààní tọ́bà tí ó fi pé àyè rẹ̀ ti wà wa mọ́tò jẹ́ àpàdà o inú tó torí ẹ̀dá wa ní káwá sí ọ̀ láyé èsù ọ̀ wọ́n ní ta lẹni tọ́ta fojú wọ́n ní ẹ̀tọ́ta fojú lẹni tí ọ̀nà tí a kò yẹ dáhùn jẹ́ àfihàn ìdàpọ̀pọ̀lù àbíṣe àbí ọ̀rọ̀ àtàwọn ọ̀rọ̀ nínú sọ́kọ̀ pọ̀pọ̀ ní ọkùnrin kan bo màálù onímọ̀lú lọ́bàtà lórí ìlú fàáńtọ̀pọ̀ lọ́wọ́ ìbákọ̀rọ̀ ọlọ́mbà fún màálù lọ́rọ̀ sọ màálù bá ní àhàá máa kò yẹ́kùnà lè háàdà ìnàmà kò yẹ́kùnà lè hàrù kí ló lóun gómìn tí wọ́n sọ fún ọpẹ́ ẹ̀yẹ mi jẹ́ púpọ̀ nígbà tó yẹ lẹ́sìn

iyọ̀ mìíràn tí ó fi wá di tí ọmọ fẹ́rẹ̀ alá ebi ní ìpàwáyé jẹmọ́ ẹ̀sìn ló ti di àzọ ni ọlọ́run wá bẹ́ẹ̀ ni wa kó kó ìràbọ́ ní oòrùn àbẹ̀wà oòrùn àti ẹ̀wọ̀ ọ̀rọ̀ nígbà tó láwọ̀ jẹmọ́ àti ni kí ń àwọn bàbá wọn pàpọ̀lọ̀ pàpọ̀ pé kí wọ́n fẹ́lẹ̀ wọ́n níbi pẹ̀lẹ̀bẹ̀ náà ni yọ́mọ̀ ilélẹ̀ ààrin oríṣìírí àfi ká padà sáàmì àná òun ni ò ní jó ní ọdún àná ilọ́sọ̀nù mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹjú ìdíwáàsìlọ àti ọ̀sọ̀ lẹ́sìn tí ò fi mọ bí ó ṣe tírẹ́tì òní nítorí pé tó ní torí ò ní kọmọ̀nà àtẹ́jàm ló lọ tí ó sọnù ẹ̀ntọ́ mọ̀nà lànà ilá ìwà ò ní ẹni ànàbáwà sọnù mà lọ bóòlù ti fẹ́ ní nígbà tó iná àbá ìsìláàmù wa bí ọ̀pọ̀ wọn nílẹ̀ Yorùbá kèé sọmọ jádà ní ọwà sálẹ̀ ìsìláàmù àwa náà láàsọ láàrin ara wa ṣùgbọ́n pẹ̀lú káfà ìpìlẹ̀ rẹ̀ jẹmọ́ra kọ́nà wá ṣùgbà nígbàtí ìsìláàmù ó dé sọ́dọ̀ wọ́lẹ̀ yorùbá kákọ́kọ́ sí àwọn kẹ́kẹ́kẹ́ islam lè sìn àbáláyé àbí ẹbọ òòṣà tí a náà wọ́n ń ti tẹ́lẹ̀ sí àbáláyé wọ́n ní pé tàbí sọ bẹ́ẹ̀ ta ni awwal khalqin khalaqahu Allah ta ni ẹ̀dá àkọ́kọ́ tó bá dẹ́dàdá onáà bí adama ẹ̀sìn islam ló ṣe nínú òṣè islam gbogbo generation rẹ̀ pàtá kò sí tí ó ti sẹ́lọ́ lórílẹ̀ tọ́jọ mẹ́ẹ̀bọ ju ẹ̀ sẹ́lọ́ onáà ní pé ẹnìkan pẹ̀lẹ̀kan ṣùgbọ́n kágbé pọ̀ mọ́ sí jẹ́bọ̀ anábì adama lọ anábì oúnjẹ pẹ́pẹ́ in tó sì padà wà dámúṣkílà alẹ́ òun ni pé àwọn èèyàn kan bẹ nínú ìjọ àti inú wọ́n mọ̀ dáàbọ̀ wọn ìyàwó wọn lọ yáyà wọ́n mọ̀ ń sànú àwọn èèyàn wọ́n wá kú wọ́n lọ bí méjì nígbà kú èèyàn bá wá bá àwọn èèyàn wọn pé àà bàbá yí èèyàn rẹ̀ níbọ̀ wà láyé ṣé mo sọ fún bẹ́ẹ̀ bá wa gbàgbé wọn ẹ̀yìn máa tí láti ìwọ́n nípò làwọn ṣe ń ṣe kí làwọn òfin nígbàgbé wọn wọn ni ẹ̀nà gbére wọn tẹ̀lá gbẹ̀rẹ̀ wọn ẹgbẹ́ tó kálukú wájú ìta rẹ̀ bẹ́rù àlọ́ bá ń lọ dẹ́rù àbọ̀ bọ̀ ó ń kálukú yóò máa fara sọ́kọ̀ ah bàbá jí fún ní kúrẹ́ lèrè bàbá ilé ẹ̀kọ́ ní máa ha èyí sì ń tẹ́wọ̀ díẹ̀ díẹ̀ ó dà mo bá ti bẹ́ẹ̀ mo gbẹ̀rẹ̀ ìlú kálukú wọn. àwọn generation yẹn wọ́n ń lọ díẹ̀ díẹ̀ díẹ̀ fàlámà lùfíà lè rí bó ti wá lórí wáyà abúlé nígbò ní pé ìdí táwọn ẹ̀mí tẹ̀kíkà èyí ní kó ti ń parẹ́ àwọn èèyàn ọmọdé ma èyí bá tó para wà bá wọn ma míì míì míì míì míì pé ẹ̀wà wọn ẹ ti yọ máa lè báyìí ọ̀rọ̀ máa lè bó àwọn òòsà tí ń bẹ́ wájú ìta yìí ṣe bá wọn tó fún bàbá yìí lówó ṣe èrí lẹ́kọ́ ṣe èrí ìtọ́ àwọn náà ọjọ́ bàbá yìí sìn nígbàmgbàlágbé àwọn ọmọ kílà wọ́n máa ṣe ẹgbẹ́ gbé ẹgbẹ́ tí wọ́n ẹgbẹ́ tọ́jú wọn ẹkùnrin bẹ́ẹ̀ bá ní ìdí owó ajẹ́ wípé téèyàn bá ní kílẹ̀sì àbálẹ́ta bá pàpọ̀ ìsìláàmù tàà bá fẹ́ sọ ń bí kèé ṣe ọjọ́ kankan náà nílé kọ̀ọ̀kan dá ìsìláàmù ìjọ tí a mọ̀ lé wa ilẹ̀ ni ó sọ pé à ah, ìsìláàmù ti délé wa o ṣùgbọ́n ká pé kò sí ìsìláàmù láyé tẹ́lẹ̀ náà ni ìmọ̀ dímọ̀ sọ ìsìláàmù lè sí àbáláyé ẹbọ tẹ̀tẹ̀ dé ayé lẹ́yìn àìmọye ọdún tọ́pọ̀ ni ṣùgbọ́n lọ́dọ̀ tí wá ń bí adúgbàsọ́nà tó ọ̀rọ̀ bá rẹ̀ sí wa Mẹ́kà ibi tó ti sẹ̀mí nìyẹn ṣùgbọ́n bá lóòrùn láti gbogbo ayé bóòlù ó ti wá rọrùn ìdí ìṣẹ̀lẹ̀ wá bẹ̀rẹ̀ anábì wọ́n sọ́kọ̀ lọ́wọ́ ní ọ̀sánlá kó tó papòdà anábì wá kọ́ àwọn èèyàn ní ilé fọwọ́ akọ́láyé kápẹ́lẹ́ ní ilé rẹ̀ àbábọ́ wò mẹ́jìlẹ̀ àti àkábẹ́mà ẹ̀kọ́ kó láti dọ́lọ̀mọ̀ bá mà ìrànlú bá wà kọ́ wa jẹ́mọ́ àkápọ́kọ́ gbà mú tí wọ́n bá ní àsìkò kan píọ̀ ní ìjọ ìfọ̀ náà àti pàdánù náà gbogbo bá ti pàdé wá ń sún ẹ̀yìn trying in làbà wọ́n máa dé díẹ̀ díẹ̀ ayé àfàwọn péréte lọ́lọ́pọ̀ máa tẹ́kù sórí dáadáa àwọn ọmọ nílẹ̀ Yorùbá náà láwà ìgbà tí Islam wọ́n dọ̀dọ̀ bàbá wa wọ́n gbà láti bí òtú àwọn sòwò ni nínú ọ̀sẹ̀ nígbà ni wọ́n àwọn ará pálì tí wọ́n jọ ń tẹ òwò náà lè wá báyìí wọ́n bá ní pé ah, kátàkárà tí gbogbo wa gbajúmọ̀ táàdì lẹ́nu yóò mọ̀ sí ilẹ̀ ti lọ ṣe bá ti tẹ́ ọdún náà kò tún gbọ́wọ́ sí owó sì náà ló mọ oníyàwó láti rú ẹ̀ pọ̀tájà dáàbì ajẹ́pẹ́ nǹkan kan bẹ tó tún jù owó ìlọ lọ́dọ̀ náà wọ́n máa ń tún mọ́ bóòlẹ̀ ìdílé à ẹ̀sìn bó ti ṣe ṣe náà lè pọ̀tá ìwọ̀n bá jẹ́ mọ̀ lẹ́yìn sára yìí òdèrè ẹlẹ́ẹ̀kejì ìgbà táwọn àfọ́ máa wọ ìlú ẹ máa wo ìfẹsẹ̀ ìtọ́ èṣù wọ́n máa ń gbéra wọn gbòra wọn láti jí tí bá ń bẹ ń sọ́mọ̀ láti jí gbọ́ ṣùgbọ́n wọ́n èrí gbọ́ pẹ̀lú ìsinmi àgàgà lẹ́yìn pàtàkì ọ̀sẹ̀ ọ̀rọ̀ sàfà tó ti fẹ́ wọ́n máa ń lẹ ògùn náà mọ́ wọn bí ìgbà tí wọ́n fẹ́ jí ọ̀rọ̀ gbọ́ tí wọ́n wá yín àtàtì lójú ó ní ẹ̀sí tàbí tí inú ọ̀rọ̀ tó tó yá tàbí lójú ìgbà tí ó máa jẹ̀rora dáhùn tí ó fẹ́ lọ fún àtàrà ń tẹ́ lọ́rọ̀ kéèsì ìfarabalẹ̀ ìfọ̀kọ̀bàlẹ̀

tíṣẹ́ ìtọ́n gbẹ ẹnu àwọn òsà àbọ̀rọ̀ ní maka ẹlòmí irú ẹ̀ ni àbáṣù nàdá àbáṣù wọ́n tí ó tàgẹ́ndìlé wọn wọ́n máa ń pè ní bìmá bàbá rẹ̀ wá sọ pé ṣe oúnjẹ tó máa fẹ́ òsà ìlú ọmọ ọkọ̀ olóòtítọ́ ìtọ́ ọ̀bá ti fẹ́ máa sọ fún òsà ìtọ́ mẹ́jọ orí ọmọ ìyọ́nà tó tó sáà yóò tó tó nígbà ọlọ́gbọ́n sábẹ̀ ló ti jẹ́ inú òsà yẹn ìgbọ́nà ti jáde wípé àbáàdì kí ló ń dúró sí lọ́dọ̀ mi ìlẹ́lẹ́bí ìwọ́sànlùbú wàtàwà ìwúdà mìbájìdì àádámà ní kùrọ̀ṣù mìbájìdì májàmà ní kùrọ̀ṣù dẹ́kì ọlọ́run àti bẹ́ẹ̀kẹ̀ẹ́ ti ti kọ́dà nínú ìdílé kùrọ̀ṣù ni olótó jogún ọmọ mariam olówólẹ́ ọmọ mariam olànàbí o tó ọba ní kan ṣe èmi ò láàbì márùn-ún mo ti parẹ́ báyìí n ò ti gbó ọ̀fẹ́ máa ìtọ́lọ̀ lọ́nù sí ọlọ́run ọba ti padà tó ti mú wá fún wa o ó ti wá mẹjọ́ tó pọ̀ tí ó jòyè wa wá kò sàlọ́lọ́rọ̀ kọjarú ọ̀nsẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹ̀tàn ìmọ̀ ọ̀run wá ní pọ̀pọ̀ sí papọ̀ kọ́rọ̀ ń bàtí kiri òkú báyìí wọ́n wá ń sọ fún wọn tẹ̀ wípé ẹgbàlejò owó wéwérò látọ́ọ̀tà òun náà ní pàdé lórí ọ̀rọ̀ ọmọ bíbí wọ́n lò ní ọgbàlejò wọ́n bà wọn àlejò ṣùgbọ́n wọn àlejò tí a bá náà jọ́nà lọ́rùn tí a jẹ́ àbáyé mélòó tí a ti àkó lọ mélòó ni jọ́nà náà ní ìsìláàmù ìjó yé wọn jọ́nà pọ̀pọ̀ torí pé wọn bá jẹ́ rílò ṣùgbọ́n wọ́n gbà lọ́rọ̀ wípé ọmọ ìlàwọ̀n pé kí yóò wà mọ́ sí à tí bí ìbọn ìlú mẹ́láyé a ń kó wípé yìí mẹ́rin fún olè yìí kéèsì ẹ̀jẹ̀ ẹran pàmẹ̀ kéèsì ń kẹ́kẹ́ ọ̀dà yóò bà kó ilé ọlọ́run títí títí ń bọ̀ báyá ní ọba kó orí balẹ̀ yóò rí ọlọ́run ní ìmọ̀ bí ìṣẹ̀sìn ọ́ ni ó wọ́n lè rí ànábì ọgbọ́n wò lọ́fẹ́ ẹjọ́ báyìí lágbájá báyìí báyìí báyìí báyìí bí ṣe máa ṣe ní èèyàn wá mutí èèyàn rẹ̀ ní ẹ̀yàn kan ṣùgbọ́n máa sọ pé ọlọ́wọ́ borí mi o bára bí Ibrahim mo ṣe ṣe jẹ́lẹ̀ mọ́fẹ́ máa ṣe o ìwọ̀n bá tọ́ta méjì náà mo ṣe yìí o àdébí fóò lọ́rọ́ rẹ̀ olùjọ́ gbà ní kìámà o ṣe ọ̀rọ̀ nígbà ẹ̀ṣẹ́ wo yóò bọ̀ àdú ummatan wahida ọlọ́run mọ́ dàgbé ìdíjọ́ gbà ní kìámà bí ìgbà tó bí orí ti ìjọ dìde òun náà bọ́ àbọ̀ aláṣẹ náà. ìyẹn clear nígbà tí ìsìlámù wá dé lọ́dọ̀ wọn náà yóò ààbọ̀ ló ti dé ọ̀tà tí ẹni tó gbanú gbó nínú ẹ̀dù tàkọ́ ti yàmàlà kò lè lónìí bóò láti wá darí rẹ̀ ìdarí rẹ̀ ọwá kù sí ọpọlọ àwọn tí wọ́n mọ̀ díẹ̀ ìbẹ̀rù rẹ̀ kí ni sáà ti mọ̀ nígbà tẹ́lẹ̀ ẹ bàbá wa ni wọ́n máa ń rìn ẹ̀lọ́ mọ́kà tí wọ́n máa ń rìn ẹ̀lọ́ mọ́kà kìí ṣe pé wọ́n rìn ẹsẹ̀ láti ìbàdàn báyìí wọ́n lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àbọ̀ àtìwọ́n ọmọ ní kùrán kọ́lọ̀ bá mi bàbọ̀ wọn nínú ọkọ̀ tí a ń lọ tí a yí pẹ̀lẹ̀ tẹ̀kẹ́ ìpínlẹ̀ wọn wà kọ́dà wà ìmọ̀ràn ìbàdàn lẹ́lẹ̀ kọ́lọ̀ tàkù bá fúlá pọ̀tán dáadáa níjọ ọmọ lọ kí wọn tó kù bí ọ̀la ní òun lọ́wọ́ mọ́ wá sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá ní à ah, ó wá dì mami bàbá níjọ náà lọ́rùn kékeré làwọn wà àwọn ọmọ pátá àjì àtàwọn tán àjọ jẹ́ ẹgbẹ́ akẹgbẹ́ àwọn ní gbogbo àwọn ń sáré pọ̀ mọ́tàkì ọjà wá pé wọ́n lọ ọmọ kékeré kan lọ sí mọ́kà o àwọn náà fẹ́ lọ rèé wù bàbá bàbá wọn ní ẹ̀sẹ̀ nínú kí n tó pọ̀ sí mòdù kápọ̀ kílà ní wẹ́pẹ̀lá wọ́n kọ̀kọ́ sí wáyé bó wọ́n sì dé kánò wọ́n dé kánò wọ́n lọ bá dé bẹ̀ tí wọ́n ti dé kánò wọ́n lọ bá bí ìmáàmù mọ́tàlá mọ́kà ni à ń lọ ṣùgbọ́n a fẹ́ mọ ìlú tó kúkù dáàkùnrin ìwádìí wọn bẹ́ẹ̀ sì ni bóò lọ́rọ̀ kátàkárà ṣe rí ń bẹ̀ bóò ní ilé ṣe rí ń bẹ̀ bóò lọ́rọ̀ ṣe ṣe rí ń bẹ̀ wọn à ìlú tó kúkù wájú dóńgbó sáàmà ní àmàbì ó sì tó ìrìn ọjọ́ kan ṣé kò sí bí wọ́n ti di fẹ́ lẹ́yìn ìrìnàjò àwọn ọ̀rọ̀ wa wọ́n bá sọ pé wọ́n bá jú owó sọ́jà tàbí ibi tí wọ́n ti máa múlé fíra wọ́n wà sọ ẹrù ká ibẹ̀ yẹn jẹ́ máa ń tilé ní owó díẹ̀ tó kù nígbà tí ẹ̀dẹ́ kánú wọ́n wà fẹ́ fà á wọ́n máa jẹ́ fíra wọ́n máa jẹ wọ́n bàbá wọ́n máa wá fowó pamọ́ torí wọ́n lọ sí gbogbo sẹ́mọ̀ nígbà tó owó tí wọ́n lọ bẹ̀ bá pé òní wọ́n fún ìdùkú òní ìlú bí tẹ́wà oòrùn ṣùgbọ́n olùdókòó tẹ́wà lápẹ̀ẹ́ mọ́dẹ́rẹ̀ wọ́n bèèrè ẹ̀kú tọ́lájú orí ẹ̀sìn bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé àwọn báyìí báyìí àlọ́ mọ́kànlé o bóò náà ṣe gbadé lọ́dọ̀ ní bí tó ní pẹ́pẹ́ tí ó máa dé bẹ̀yẹn bí owó tí ó lè jẹun bí ọ̀sẹ̀ kan tàbí tó márùn yóò kùnà wọn fún tó mojú rẹ̀ ẹ́dàkùn mo lè ẹ́ ti jẹ́ ilé nira tí èèyàn fi lè máa rí nǹkan tí èyí máa tí ó sì lè máa yọ jẹ́ jẹ́ wọ́n wá wọ́n wé wípé à ah, nǹkan báyìí lọ́wọ́ lọ́wọ́ wọn bí ẹja làwọn máa ń bí tẹ́ ẹ báyìí lọ́wọ́ lọ́wọ́ ẹja látòdò wà sí ọjà kéde kí wọ́n pọnà tẹ̀lé wọ́n bẹ̀rẹ̀ sí ẹ̀rẹ̀ náà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n tún wọ́n tún wọ́n tún àwọn ọ̀pá wọ́n pẹ̀lú bàbá wọn wọ́n tún ọba ibi tí afẹ́fẹ́ bá fẹ́ lọ iná ní orí wọn fẹ́ lọ inú yẹn ti dàbí òun wọ́n tó wọ́n lọ sọ́nà wọ́n dé ibi kan wọ́n ní ìwọ̀n ọwọ́ tó sọ́dọ̀ wà wọn bàbá òwe láwà ní torí ọmọ ọkọ̀ bí ìfọ̀kọ́ o lè mẹ́kọ̀ lọ sọ́nà yóò wọ́n ti ọkọ̀ náà wọ̀ ọkọ̀ èsì láwà ní báyìí láwà ní bọ́ọ̀lì gbogbo tàn sí ìlọ́nà gẹ́rẹ́ ọkọ̀ tí lọ́jọ́ káàmù bàbá ìrìnàrí bí gẹ́gẹ́ bí mẹ́wàá wọ́n ní àwọn pẹ̀lú ìjọ́dọ̀ àfúnù ọ̀pọ̀dọ̀ ìfún tó pàdé yà torí kí náà wọ́n fi máa jẹ́ báyìí irú àgbàlagbà ilé ìdìbò olóògbé ogun dáhùn ọmọ ọjọ́ ọmọ sílẹ̀ wọn wọ́n máa kó ohun wọn wọ́n tó sún díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àtàwọn nǹkan mí mí mí mí tó fẹ̀sẹ̀ lójú ọ̀nà kọ́dà nígbà ọdẹ mi sọ̀rọ̀ níjọ tí a dé jẹ́dà kàbí wọ́n rí ọdún mẹ́ta lẹ́bẹ̀rẹ̀ lọ sí wọ́n dị jẹ́dà jọ náà lọ ẹni àwọn ará àtàwùdí ń kí àwọn pé a kú àràbá ànáwò gbogbo Thank you. jókòó kí nìyàn ọdún tó ara mọ́ta ló tó wá lọ́nà ẹni tí ọmọ kan jẹ́ mítà ìwẹ́rẹ́wẹ́ tí ó bá tí ó tóbi pé níjọ́ náà lọ́hùn tẹ́wà ti parí àdìsàn sàwọ́dí máa kówè ní alọ́dún pé ta ló dùn ó yóò Ìgbẹ̀gbẹ̀ ìdíjẹ́ Awúsá, ibi mọ bá ti dé òṣìlẹ̀ ìdíjẹ́ Awúsá, ìlọ́ pàtà àfidáwà Awúsá pìlẹ̀ nínú ọmọ Sàwùdí ní ẹ̀yà tẹ̀gbẹ̀ ìṣàrùn-ún sí Mẹ́kàdé àti Màdínà, ìbìjẹ́ pọ̀ sí rán àwọn àpapọ̀ sí àwọn kí wọ́n lọ bá ti mẹ́tẹ̀lé àmọ́ lọ́bẹ̀rẹ̀ tààrẹ yíò rọ̀bà rọ̀bà rọ̀bà lẹ́yìn lọ́wọ́ jẹ́mọ́ra káwàá mẹ́rin yà ti tàbá wọ́n ṣe ájìnà wọ́n rí sí à tí ẹ̀yí ìdọ́tọ̀ ọ̀pá ẹ̀ tẹ́tọ́tọ̀ ọ̀pá ẹ̀ àbáwọn èèyàn náà gbogbo fún wọn pé kí wọ́n fi tọ́nà ra díàbọ̀ ẹlọ́pù sókò lè máa dọ́ kápọ̀wọ́ pàtẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ dọ́ tí wọ́n fẹ́ ra sí à pẹ̀lú rìn àjò náà bí wọ́n fi padà náà nú o mélòó ní ẹfẹ́ orí wù gbogbo ọ̀nà tí mo ti sọ ìlú ìsìn àwọn ọ̀rọ̀ ajẹ́jọ́ pọ̀ ìkẹ̀ẹ́sì ìwọ̀n tẹ́ kí wọ́n ti jíyà jẹmọ́ra táà ti wo àgbẹ́kọ́rí abala abala abala bẹ̀yẹ kásọ̀kó lè rí ìfẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó ń di wípé ẹ̀sìn ìntàn lódi ní ìlú kan orílẹ̀ kùránì wọ́n lè má ní ju súrọ̀ mẹ́rin lọ náà ni wọ́n máa iná àtìlẹ̀ tó bá jẹ́ máa mú náà jẹ́ mọ́bìnrin lórí kọ́nà àwọn tí ẹgbẹ́ màtúmà ọmọ ìyókọ̀ yọ́gbà níbi kọ́mọ̀ ẹ̀wà tó lọ kí ó sàtọ̀dọ́gbọ̀n kọ́mọ̀ ìyàtọ̀ tó sí ọkọ̀ mọ̀ ọdún ah, náà olójú ọ̀nà o ẹjọ́ tó pẹ́lú ẹjọ́ tó lóbi ọdún márùn nígbà tó ti jẹun dábì àtọ́ wá ní kọ́mọ̀ lọ kí ó sílẹ̀ sápà ọdọ́dọ̀ gbà rẹ̀ àfáà ah, tí wọ́n jú ètò tó ní kí àfáà pé ìdèjì gbogbo ní àfá gbogbo láwájú wá fẹ́ kọ́ ń kéwù ọ̀dà bọ́ ọba tẹ̀lé tí èdè ló kú o ọwọ́ alúmọ̀ àárín wọn ọlọ́run sáàtì kó lé kéèdè ọlọ́run pé kọya ọgbọ́ta àpà lẹ́yìn ọdún márùn kí ló fà tó fi bùkátà èdè yẹn nítorí wípé àwọn tí ó jíyà fún nǹkan yẹn àwọn ní sọ kí ó di ní àlèébù tó bọ́dámúre lamu ajẹ́ alí áńkàrí mu tó wọ́n lọ́pẹ̀ ní jẹ́ àà bọ́dámúre mímu ajẹ́ amú dání tó wọ́n lọ́pẹ̀ ní jẹ́ jù ààrí ààmú jù ajẹ́ amú jù kákùnrin ó gba tọ́lọ́pẹ̀ náà ní jẹ́ bí bọ́dámúre fi ajẹ́ bí bí mímu tó fẹ́ sẹ́lẹ̀ ní jẹ́ bí bí bí bí mi kíríkà ní kẹ̀kẹ́ lókè kíríkà ní kẹ̀kẹ́ sálẹ̀ ẹ̀rọ bàbá ìdí ìyà fún àlàbà ìyẹ̀ ní ẹ̀dá tẹ̀rọ ní bá náà ló tẹ́ níbi jẹ́ ṣe lọ́kẹ́ ẹ̀lẹ́sẹ̀ mi ìgbà tó gbédè iye lẹ́nà tó tẹ̀ wàá rọ padà ilé èdè wọn jẹ́mọ́ yóò tẹ̀wú ní ọdún márùn-ún àkọ́kọ́ kò sínú kí ọkọ̀kọ́ fi kó èdè àbá àtijọ́ yọ́ wà mọ́kùnrin àníyàn ọmọ méje pọ̀ Nígbà tí ìgbà àjàmà inú rẹ̀ tó mọ́ lọ inú rẹ̀ padà wù. Ó dájọ́ tí dápẹ́ nípa àfàwà pè ló wà. Tí ń tọ́ ọkà ìtú ó ti mọ̀tú rẹ̀ rí. Ó lọ mọ̀tú rẹ̀ ọwọ́ kàṣúmọ̀ ọwọ́ àjọ́kù ọkọ̀ lúbẹ̀ ìjọ kàṣúmọ̀. 45 ọwọ́ pọ̀ lé padà gbogbo ẹtí ẹjọ jẹ pẹ́ẹ́tọ́ tí lọ sí ẹjọ twenty five wọ́n ti bí iṣẹ́ wọ́n ti níyàwó wọ́n ti bímọ ẹnlọ ní pákó ó ti dolówó ẹnlọ dùkú ó ti di dókítà ó ti pòfẹsọ ẹni tó lọ sí sọwọ́ ó ń ka káàkiri wọ́n ti bí nǹkan. nígbà tó dé níbo ni wọ́n ti di wọ́n lọ sí lọ́fíìsì ìwọ náà lọ́ọ́ máa kírun wọ́n rà tí ọ̀bà jẹ́ pé dákò yọ́ mọ̀ ní tó wá kò lè kàn nígbẹ́ náà náà ẹni tí ó bà jẹ́ ẹni tí ó jẹ yóò bí ọ̀ tó ní pé gbogbo ẹni tí ń jẹ́ ìsúná mọ̀kọ́ yọ ẹni tó súnmọ́ gbogbo ẹ̀sìn ó náà lẹ́sí tí wọ́n fi dédé ẹran tó tún dá nígbẹ́ náà náà ó làfáàtì ń dákò ìjọ ọmọ wa bú sí ẹ̀sìn lọ́mọ tí ó bọ́mọ tí ó bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni nǹkan okòrò ó ti pọ̀ tó lọ́dà òdókòrò ṣé bàbá wa náà jọ ìjẹ́ fífẹ́ òpípọ̀ tó ní pé iṣẹ́ oko oní tí mówó wájú níjọ́ náà lọ bí ọba tẹ̀lé bímọ tó ó sì bùkátà ọ̀pọ̀ èèyàn àbọ̀ ọ̀dàmọ̀ sí ẹjọ́ àwọn kan bẹ wọ́n bàbá wọn ẹni àti àti ìlú wọ́n bàbá wọn sí fùfú ìjàrẹ̀ ìkọ́mọ̀ ẹgbẹ́ bẹ̀bà àwọn kan láǹfààní kò rí sọ mọ́lẹ̀ kò rí ó sì rálẹ̀ ni òun náà ti dé ọkẹ́kọ̀ọ́ ìlú lọ yóò sájẹ yóò mú lóhun àti àwọn ọba wọn sọ̀rọ̀ lé ẹlẹ́ òṣèkún sókúnsókún gbèbí bá pa wọn gbà ló bá jọ dáròkò ètò bá lè rí ìtàwọn ọmọ ìlú nǹkan náà ó yẹ kí owó ọmọ jáde fún yín láti bí ó yẹ kí nǹkan kan ọmọ jáde fún yín láti bí tí wọn bá ti ń dáwọn àyè kọ̀ọ̀kan nù àfáàtì ìmọ̀nà dáadáa ilé yìí ọ̀dá tí wọ́n bá ti ń dé sẹ́bì wọ́n máa tẹ̀wà jẹ́mọ́ abẹ́sọ̀rọ̀ fún ní abẹ́sọ̀rọ̀ ẹ̀sìn wa tí wọ́n bí i tẹ̀pìlẹ̀ rẹ̀ lókún tí ìkẹ́kẹ́ ló tí ìkẹ́ tí ìtàkìdá nǹkan mi jẹ́mọ́ ẹjọ́kùn ẹni tí ọ̀rọ̀ rẹ̀ rí bá ìsìnkúra tí fẹ́ yọ̀rọ̀ nígbọ́ náà lọ́wọ́ olórin wa náà jùlọ ààrẹ lórí tí wọ́n bá náà ìsìlámù náà lọ́rùn kódà níbi tí ràn bàbá ń dáadé wọ́n a máa dá àwọn ọmọ akẹ́ sóko bàbá aláwo bàbá aláwo náà wà á dẹ̀ ọmọ rẹ̀ pẹ̀lú ọmọ akẹ́ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ṣe wọnú lẹ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣe wọnú lẹ́kọ̀ọ̀kan jẹmọ́ à ń bọ́ o pọ́lẹ̀mù ta ní pẹ̀lú súnlẹ̀ tí òbí àwọn àgbàlagbà lónìí àwọn ọ̀dọ́ jẹ́ káwọn àgbàlagbà ọmọ agbọ́yé pé ẹ̀sìn tuntun làwọn mú wá kìí ṣe ìgbìlẹ̀ ṣùgbọ́n àná tàbá kọmọ̀ ní ààrín ààrín òtútù ọ̀rọ̀ ọmọdé ọmọ tẹ́tẹ́bì ọmọ tẹ́tẹ́bì àti inú ìyọ ọmọ náà lópe ọmọ mi ah, kí ó tí kẹrẹ bí i gbogbo mélòó ah, ọ̀rọ̀ àwọn ọmọdé tó wáyé ọmọ ọmọdé ní gbogbo mẹ́wàá ẹ̀wà náà wọ́n rò bẹ́ẹ̀ ní wá fi wá lọ́tàn bí ẹ̀ ti pé wọ́n gbogbo ọmọdé tó mẹ́rin jẹ́ ní wọ́n pẹ̀lá wọn jàkú sọ́lọ́wọ́n náà bọ̀ àwọn tí wọ́n rí wọ́n sọ fọ́njọ́ kìí ilé ìjẹ́ òkun sí tó ti bẹ́ẹ̀ náà àfá àtẹ́lẹ́ à ẹ̀wà náà náà tó ti só ń jẹ arẹ́kọ̀ ní kò sí nǹkan mí tó jẹ lójú ọ̀nà tó tọ́lọ́sàn náà tó padà lálẹ́ wọ́n jẹ́ bẹ́ẹ̀ ó ń ti sà ọmọdé kò bú bí àwọn ti dé ara ọkàn kùrà nínú ọya tàbí àjíkà nínú kọpa òbúkọ alágbò kọpa nígbà wọ́n parí wọ́n ní kí ló kù tí ó ṣe báyìí wọ́n lẹ́ra wo ló tóbi tí èyí parí rà màálù rí wọ́n ni yọ́ pa màálù yọ́ wà á tó ẹgbẹ́ fọ́pọ̀ ẹwọ́n tó ń bí àwọn gẹ̀yìn nítọ́ náà náà kọ̀ síbi tí wọ́n ti mọ̀ wípé nǹkan ìtúbí ẹ̀ ní ìkẹta lọ́sùn ọ̀nà ẹ̀dẹ̀bẹ̀ tí wọ́n òsìrọ̀ náà

tàbá òkúrò mẹ́sàn yẹn àrùfẹ́ ìlì láti ní ọdẹ pẹ̀lú fátíà fátíà wà níbi kan kúrò aláwọ̀ wà lójú jẹ́ ẹmọ àwọn ẹlẹ́bọ̀ àwọn aláwọ̀ ẹ̀mí ẹ̀ sì di pé alẹ́ ìtọ́lọ̀ wọn bẹ̀rẹ̀ ọlọ́wọ̀ fẹ́ kámẹ́sì kẹ́mí olófẹ́ kámẹ́sì ìkìlẹ̀ lẹ́yìn ọ̀pẹ̀rẹ̀ lẹ́yìn tí wọ́n bàjẹ́ wáàkì náà ń lọ bí wákà Ogbe tó dé mẹ́kàtọ́ kan yá látá, tó dé mẹ́kàtọ́ kan yẹ lépo, tó dé mẹ́kàtọ́ kan yẹ lẹ́ran, tó dé mẹ́kàtọ́ kan yẹ lépo, aláti tó kí ìmẹ́kàtẹ́ ojú àyà àwúrẹ̀, tó dé mẹ́kàtọ́ kan yá látá. Ó sí àdíkì tí wọ́n pọ̀ jọ́nà tí wọ́n mọ̀ ọmọ tí ma gẹ́gẹ́ pẹ́ o tọmọ wá délé yọ́ ma ń tó wà jọ bẹ́ẹ̀ àwọn yọ́ wà ní kí ní wí ní mọ́ta lọ kẹta wọ́n bá lọ kókò bóde tí ma ti kókò oúnjẹ ó wà á rò fún ara rẹ̀ pé kí ma ìgbára nílẹ̀ èso wà ní bá bá nínú àwọn alábi jẹ́ ìjọba ó lè mú kan ó lè jẹ́ ìfúlù aláwà tí a bá ti ń lọ òkú sí jẹ́ pọ̀pọ̀ yóò náà nà wọ́n bá àwọn ẹlẹ́gbọ́ bá máa nalẹ̀ wọ́n bá máa sùn sẹ́nu sókè ibi ìsìlámù wà yóò ibi ìsìlámù wà yóò tó lọ ti tàdé ń kó wọn rẹ̀fẹ̀ lọ kọ́dà kọ̀ jẹ́ lọ́wọ́ ẹ̀ tí ó yé jàmáà àwákọ̀ sáàrí wípé ìsìláàmù tá a fẹ́ ṣe nílẹ̀ Yorùbá pẹ̀lú ọ̀nà tọ́pàdọ̀dọ̀ wa àníyàn ni mo ti ṣàfẹ́wọ̀ ọ̀dá àhàhà bàbá wá kan bẹ àbàbà wọn fáyé mo wá rí àpàdé orí wọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó ti lé lógójì ọdún bàbá àpáwọlé à wọ́n lọ pa àwọn ilé ìbò ní wọ́n ní à wọ́n sì mọ̀ fọ́nà àti ọ̀rọ̀ bá ti àbábà báyìí wọ́n ní àpá tó sáwọ̀ lágàbẹ́gbà kí ìṣẹ́ wọ́n ní à à ń jáde àti náà ní àwọn àrígbàgbẹ̀lẹ́gbẹ̀ẹ́

sínú ọlọ́run jẹmọ́ bá a ṣe ń sọ ìná níjọ́kì ní ìpìlẹ̀ gẹ́gẹ́ kèése wípé àwọn àfáà lọ máa sàdúwà bùdówó nìkẹ́kọ́ ìjọ́mìkan àwọn kàtí pé tí mẹ́lọ́pọ̀ àwọn àti ọlọ́run ọba ni ẹjẹ́ káwọn ọlọ máa fi ran ẹni lọ́rọ̀ bá kù sí lápò káwọn ọlọ́ máa fi ràn lọ́wọ́ níjọ́ gẹ́gẹ́ tí wọ́n bá dọ́dọ̀ àbábàlọ́lọ́wọ́ ẹni ní atóbẹ̀rẹ̀ ọ̀rọ̀ sí àbí àbí bàbá ó tún ọ̀sọ̀gbọ́n lọ́pùn ìgbà tí bá parí tí mo wá ṣe fún iná àti sábọ̀ wà lẹ́yìn àṣọ́tẹ́ ní ọ̀rùn mi ètò sábọ̀ ní ìwọ̀n rẹ̀ olúwọ́ wà kọ́lé ó lè kọ́kọ̀ bí ìjàgbádá méjì fún wọn agbádá ẹ̀lùgbà yóò tí bàbá ọba máa bọ̀ padà nígbà mí aṣọ náà ni wọ́n wà wọ́n rí àbáàsì bí ẹni tí bí security ìwé tó ìtọ́ bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ sì nínú ìlẹ̀ nínú tó fi ọlọ́run tó sì ní kí ẹ máa gbẹ ìjọ máa bá ibẹ̀ ọdún fi ọlọ́run pọ̀ ṣé ẹ máa kó gbogbo ẹ̀sìn láìsẹ̀ sọ ẹ mọ lọ gbogbo àti lọ yẹn nìkan kò sí sí mẹ́rin ọdún fúláwọ́ àwọn tí ń bi tí ń bi tí ń bìrì àti wá rí bí ìsìláàmù ti dàgbà lọ́dọ̀ wa àti rí bí a ṣe rí pẹ̀lú rẹ̀ díẹ̀ díẹ̀ ayé wa tún wájú ayé tún wájú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́ba ti wí pé ìtàwọn èèyàn fi ọdún méje rè àwọn àti wákàtí méje rè tí àwọn agbára wá tẹ̀kù tí wò ó dùn rárá yóò dì díẹ̀ wákàtí méje ní ẹ̀ẹ́dọ̀kalẹ̀ jẹ́dà bá sí ìtawà sílẹ̀ kan àwọn agẹni tí à ń kó ẹrù tí à sí inú ọkọ̀ ojú omi débi pé tí ìrànbá lọ́wọ́lọ́wọ́ tó bá fẹ́

ká máa dí àwọn ilé ọlọ́lọ́ gbogbo ní ẹ̀tọ́ ti yọ wọ́n ní jáde wọ́n tó kù tó tó ló bẹ́ẹ̀ tó gbé wọ́n ẹ̀wùn ẹ̀pẹ̀ bàbá yìí bákan náà gbogbo ẹ̀yìn jòkújòkú tí lọ dánú orí ayé òkú kalẹ̀ ẹ̀gbọ́n wẹ́n tó gẹ̀ẹ́ tó wá sí òsìn ẹ̀lá èmi àtẹ́sà sílẹ̀ tó bá lọ ní olóòkú yóò kọ̀kọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀sókù ìjẹgbèsè tí ó bá lọ́jẹ́ pèsè àlóbí òní só ní díẹ̀ náà tó bá ní wọ́n sàn tí ó bá ní ànàbí òdójúkọ àwọn ẹni rẹ̀ tí ó bá tẹ́ tí ó bẹ̀ tó ní fún àtàgbé tí ó bá tí ó gẹ̀ẹ́gẹ̀ náà máa sẹ́ńtà mi wọ́n lọ bá rí nígbàdí tàbí kọ̀tádà adébì ní fókù ìjẹ̀bùdì fún lọ́jẹ́ pèsè só ní díẹ̀ náà ní òní ẹbí ń kọ́ fún òṣèṣẹ́ lọ́wọ́ àwọn náà ẹyẹ ìsàgbékọ́ ẹnìtọ́nà òní ẹ̀dálọ́ adébìdébì ló ní ẹ̀dálọ́ ṣùgbọ́n kò mú ẹwẹ́ ni òmí ìkòkè lòmìnira ah, àbí ìsàpẹ́yìnà ẹ̀rù wá bà mú kọ̀tádà abúkọ̀tẹ́lá ní àṣùsàtẹ́lá àwọn kan pọ̀ nígbẹ̀yìn ìgbàtẹ́ pé ẹkú tí ó máa gbùnmọ́ ní pé wọn ò rí ọ tí ó gbùn ọkọ́ àwọn abọ́já bọ́ ó tún wà ilé ìtúwà lọ́pì tí ó jẹ́ pọ̀ lókè òṣèrè orí ọ̀dà sọ́lẹ̀ alẹ́ yìí wà láyé ìyàjẹ́ ìlú ogun àrẹ́bì kí o sí la máa gbẹ́gbẹ̀dẹ̀ sọ́rọ̀ ẹwà ẹwùgẹ̀ wọ́n tàbí àrẹ́bì bá padà ìrún tí mo kí sí ara wa náà ni ìgbé ìdára wọn náà ṣùgbọ́n tó kúkú yé mi tọ́lọ́ náà yìí fún mi bó ti wọ ìnà fẹ́lẹ̀ ìlú pẹ̀lú mọ̀ ájá kúgbèrè ìyá hátà ní ọdún ọ̀rẹ́ ẹ̀mí ìmùmí ní àlọ́ bí ìkẹ́ tó bá ní gbèsè lọ́rọ̀ ẹ̀kọ́ tẹ̀ tó sì lọ́nà tí ó bàtẹ́ tí ọ̀gbẹ́ ìjọ ọ̀gbẹ̀jẹ́ bá tó ń fún ẹ̀rọ rẹ̀ yóò tó lọ bí ìkẹ́ kọ́dà kọ̀jẹ́ bá wọn kà ẹ̀ẹ́ kí lọ́jọ́ tó pé àlọ́ ní olùpàdé wọn bẹ̀ kí lọ́jọ́ náà ṣùgbọ́n tí tọ́jọ́ ti dé kọ̀ọ̀nà ìyẹ́ ti dà tí wọ́n ní ìsáàbò bẹ̀rẹ̀ láti lẹ́nu wa ìsáàbò pé tí bá bọ́ mọ́ kéwú wà bọ́bọ́ ní máa dáwákà á sì máa lò òde nítorí pé ìdówó wá wà tí ànàbí fi jáde láyé wọn ò ànàbí kọ̀ọ̀lọ́ lé e tàbẹ́sẹ̀ ní oníkí ọlọ́dẹ fún ọlọ́ ilé ọlọ́mọ ọbẹ̀rẹ̀ wọn gbọmọ wá bá nàbí nílé bàbá tí ẹ kí ló kọ bẹ́ẹ̀ sọ àti tí ó sì fún ǹdá agbọ́n ní àbúkọ̀ dada bóòlù ọ̀rọ̀ ọ̀gbìn tó lórí ọ̀rùn lápẹ́já fún ah, ní ọ̀sẹ̀ dada ìjẹun àpapàṣọ́ ìgbòmìtẹ́ àdílòmìtẹ́ ọlọ́run sí ìfihàn àmì bí lójú ẹ̀sẹ̀ kó ti kẹ́tò sọ àti àlàáì bára láti àléyìí jìrìdàkù ní ìsì ìlú ìsì ìlara rẹ̀ tó tutù padà torí wọ́n fi kò nẹ́tẹ́lẹ̀ jẹmọ́ra súnà tá a fẹ́ yìí in tó jẹ́ gbogbo wá dọ̀ta rẹ̀ ebi ni o gbogbo bí tó dùdú ọba ti jáde tébí lè tẹ́lẹ̀ mẹ́ ọ̀rọ̀ ni ọmọ tẹ́lẹ̀ mẹ́ o àbá wa di méjì gbogbo àbá àti ọ̀sọ̀ fún olówó tọ́lọ́lọ́ wípé tọ́lọ́

هي ما ثبت عن رسول الله صلى الله عليه وسلم من قول أو فعل أو تقرير أو وقت خلقي أو خلقي èyí ń jẹ́ túnlẹ̀ ní gbogbo tó bá jẹ́ wípé ẹ̀rí rẹ̀ lọ́dọ̀ àtàbí pé àtàbí ìsọ́ tó bá jọ́rọ̀ ẹ̀rí rẹ̀ lọ́dọ̀ àtàbí pé àtàbí ìsẹ́ tó bá jẹ́ tẹ́lẹ̀ ẹ̀rí rẹ̀ lọ́dọ̀ àtàbí pé àtàbí ìrìn ẹ̀jẹ́ kò sí kọ̀ ìfi jẹ súnà nìyẹn ẹwà dàkún bí ó bá yọ̀tún fún òtún gbèsè ayéyàn lẹ́yìn ìjẹ́ mùsùlùmí ma wọ́n ni sára bí ìbọn olóòmùsẹ́ olóòmùsọ́rẹ́ wọ́n ni sára bí ìbọn olóòmùsẹ́ ìpínlẹ̀ tí jẹ́ súnà nù ṣùgbọ́n kí ló ní ọ́dàrù ọ̀nà tí sáà kò bá dọ̀dọ̀ wa jẹ̀mẹ́rà táàbà tí ìbò tó sọ́wọ́ àfáà tí mo sẹ́kọ̀ kọ̀ kẹ́kà yìí ẹ̀yìn náà tí àwọn bàbá wọn tí ó ti dàgbà lónìí fún ọlọ́kọ́ kámítà padà fún ọlọ́kọ́ kámítà mọ́ ìjẹ́ bá fún wọn ti di yẹn bá jẹ́ ti tèrí mẹ́gbọ́nà rẹ̀ wọ́n mẹ́ta bàbá wa ṣùgbọ́n lónìí kọ́rọ̀jọ̀ kọ́rọ̀ pa bàbá wọn lẹ́kùn dárù tí a ti ilé ẹgbẹ́ jẹ́ dárù bàbá wọ́n fi àwọn kan jáde nínú ọmọ ilé wọn gbogbo wọn ẹ̀sẹ̀ ti yíò níjọ́ tí ń kó àwa jáde wọ́n kó àwa dé bèbè odò ìjú kò wá dé bèbè kejì kò sí níjọ́ náà lọ ṣùgbọ́n ti wà láyé ìjírí ìsìn èdè kéyìn ní ọmọ kéwù mi tó lọ ń bẹ̀rẹ̀ ti tẹ kòǹgá tó rí tí ó gbé láti bèbè bí mọ́ wáyé tó lọ sí bèbè kejì dáwọ̀ ojú kan rẹ̀ tó bá ti yá pọ̀ tó bá rí tẹ̀fọ́ wá sọ fẹ́mi ìtùgbùlùdù wọ́n gbà lọ́wọ́ rẹ̀ o àtàlùfẹ́ torí pé tí wọ́n jẹ jẹ́ ìrọ̀rọ̀ jẹ́ bàbá wà sàfẹ́ ìlàrọ̀ bí kí lójú ọ̀rọ̀ ó ń gbogbo ní ẹlápìlẹ̀ wọ́n tó wò tí báyìí wọ́n tó wò tẹ́gbí wọ́n tó tàní kẹfẹ́ tẹ̀ra wa ìmẹ́ni àtẹ́bí ìjà wọn ọ̀pàdìbìsì ìmẹ́ni ló lọ̀gá ẹbí ló lọ̀gá èdè náà gan tí mo lójọ́ ma ní mọ́ o mo sì lẹ́rìn àtẹ́bí ìjọba ń pè òṣìṣẹ́ tí ó gbé àṣà òṣìṣẹ́ àṣà òṣìṣẹ́ wọ́n ń pè sáyì lọ wọ́n mọ́ jẹ alẹ́ ní àdébìnrin ẹ̀kọ́kọ́ jẹun alẹ́ kẹ́ẹ̀dó wá kí o ṣùgbọ́n ọlọ́pàá ti dẹ́wà wò ẹgbẹ́ ọ̀pá ti dẹ́wò ìjọ́ ọ̀rọ̀ wípé ẹ̀ẹ́ gbígbọ́ wá pàrẹ̀ náà ṣe wá ní kéèrè ọ̀pá wá fún kàmí àà ṣe bí ọlọ́pàá dẹ́yàwó pẹ̀lú ìmọ̀ ìdìdì àà wọ́n lọ́rọ̀ ń dẹ̀ ibi sí ẹ̀ ẹnìkan ní ọkọ̀ ìṣẹ̀lẹ̀ láìsí lọ káàkiri ìjẹ́wọ́ sáwọn orí ọjọ́ ó sì dìlé para ohun àti àwọn àwọn ọmọ ìjẹun ní adélé lẹ́yìn àpùpà ọ̀rọ̀ lápùpà lọ́bàbọ́ àsọ̀kọ́ ìyọ́rọ̀ ìwé ìyàwó bá ní ẹ̀rẹ̀ yóò lè mọ́ parọ́nù àwọn ọkùnrin ọ̀rọ̀ wọn òṣè lọ́bà pọ̀ ọmọdún ìsòkòtò lọ́bà kó jẹ́ mọ́ta ọ̀nà bóòlù ohun nígbàtí kí sùn mọ́yá ẹ̀fọ́ wọ́n lọ rẹ̀ pàbúrò ẹ̀ fún ọ̀rọ̀ ọjà rí mm, láàrin jẹ́ lẹ́wẹ̀ ẹ̀fọ́ bá wùí ẹ̀fọ́ òbìnrin oòrùn òjìgbò àmọ́rọ̀ ṣé wọ́n tó mú sọ ṣọ́ ọmọ mú sẹ́yọ mú ohun ọmọ àtàkùn tó lápò yìí ẹgbẹ́ ní kẹwàá sáwọn ọjà ìdí tílọ́mọ̀ ìsẹ́ ìbí ẹbá kiri ọ̀dà ìwà àmẹ́lẹ̀ bọ̀ lónìí kẹwò lè bọ̀ owó tẹ́bí náà yẹ o ẹ̀rù ọlọ́dún ní ìnáwó ọlọ́run ṣe ìgbẹ́ wíwọ́ ọmọdéré yìí ṣe ìgbẹ́ wíwọ́ ọmọdéré yìí ọ̀dà bòrú èmi ó bẹ̀bí sọ́dà bọ́wà fún ara ní kí ìlú láti tẹ̀sẹ̀ pẹ̀lú àlà nígbà tí ó di pé ẹ̀kọ́ yẹn ti yẹra padà lórí iná lọ́bá wá kíkè sẹ́ẹ̀dì ṣe èwo tí wọ́n lápàrí ẹ̀kọ́ ọmọ kọ̀ọ̀kan mẹ́bà kọ̀ọ̀kan wọ́n mọ̀ mọ́fì kẹ́lẹ̀ ìyàwó mọ̀ síbẹ̀ ní ọjọ́ ìjọba wọlé àpàrà ń kò táìsì ọwá mọ̀ mọ̀ sí èyí fọ́sùlẹ̀ kí arúgbà yọ máa fún ọjọ́ jẹ́

nígbàtí ìdàgbò méjìlá ìtì rí sáà tí ní máa tẹ́lì lọ́mọ̀ rí láwọ̀ ló bá ti dé lọ́pọ̀ọ́nù pọ́ọ̀sì lọ́jẹ́ púpọ̀ mẹ́ ibẹ̀ lọ́pọ̀ bí ẹ̀bà yọ́ máa jẹ́ lọ ìyàwó bá jẹ́ lọ́wọ́ ẹ mẹ́jẹ̀ ẹ̀bà àrámù ẹ sì mẹ́jẹ̀ fún àrámù ó ní wa gbọ́gbọ́ wà sí pọ̀ lọ́dọ̀ wọn mú orogún wọ́n ní lálùwí ẹ̀wùrí ọmọdé

sẹ́bẹ̀ kò jírú sálárìta nílùú wáyé tó sùn bá ti parí tó wọ́n sì tí ò bí dédé kanú bí yẹn lọ èrò ní ọ máa bọ́ sí ọwọ́ ọwọ́ pásọ̀ ní 100,000 ní 1,000 lókàrí kó bílẹ̀ nínú owó oṣù rẹ̀ 100,000 jẹ́mọ́ èmì tí kúrọ́nà lọ́wọ́ nínú mẹ́tàlá kíọ̀ ní bẹ́ẹ̀mẹ́ ìbádàn òní mọ́sáàtì orogún ìwà torí mo ti gbọ́ pé a fè bí lọ lẹ̀ fún mọ́mọ̀lù sí inú tẹ́ mọ́ kàn bí wọ́n balẹ̀ lẹ́yìn bàbá lẹ́yìn nìkan lẹ́yìn bàbá nìkan jẹ́ gbogbo ní gbogbo ìbàdàn yìí bẹ́ẹ̀ àrẹ́kọ̀ọ́ jẹ́mọ́ àwọn mọ̀ àníbi wọ́n sọ́sọ́ ọgbà rẹ̀ wọ̀sẹ́lọ́mà ọwọ́ bẹ́ẹ̀ bàtà rẹ̀ àtúnà túnà táwọn èèyàn sáàpọ̀ yìí yíyà lè má sárù sáàlì lè tẹ̀sìrì ó ní ìpìlẹ̀ kéjì sáàlì máa sọ wípé ẹ̀ẹ̀rẹ̀ alùpùránì ìpìlẹ̀ àkọ́kọ́ súnà ìní ìpìlẹ̀ kéjì bá kankaná rẹ̀ méjì àbọ̀ bí ìdí bá kankaná wọn kí ni ẹ̀ ó pe títẹ̀lé ànàbí ní títẹ̀lé ọlọ́ mẹ́rin ní ìrọ̀sùn pàpọ̀jà bọ́ àpọ̀ ọ̀dọ́ ilẹ̀ tipátipá mẹ́tẹ̀ látẹ̀lé ìmí ní tẹ̀lé alukur'an nǹkan méjì ló ní láfúnmọ́n wà máa ń gbọ́nà rẹ̀ àti túnmẹ̀ ọ̀dọ́ ọlọ́ méjèèjì tí wá ìtumọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ti wá gbọ́nà rẹ̀ nàbí ìgbé kalẹ̀ kí rẹ̀ yí wa abúlábùn àbá ọmọ sọ́rọ̀ abúlábùn masirud abúlábùn masirud ọwọ́ sọ́rọ̀ sọ́rọ̀ jọmọ́ ó ṣe àtàfilẹ̀ abúlábùn ọmọbẹ̀tọ̀ abúlábùn àbúlábùn àbúlábùn àbúlábùn فإنه لا يأخذ منه إلى الحق nǹkan kò lè jáde bí àti kójó dodo àdébì sí ìtú ayà ni wà nẹ́jìmì ìdá àwà máa bọ́lá sọ̀rọ̀ṣíbùkún wà máa wọ́wà wà máa yẹ fìkú àdìdà àwà ìlúwà ìlàwà yúhà tó rọ ọmọ adé ọmọ pé tó bá tẹ́lá ní àgbẹ̀bí ìta ní kọjọ ni ẹwọ ìmọ̀ àkọ́kọ́ tàbí pẹ̀lú àdí ẹ̀mẹ́lẹ́ẹ̀kejì ẹni ọba sọ fún òní gbẹ̀fúnnà ànábì ọba dẹ́dà jẹ́ ká gbọ́ yí wípé kèmìrí ló tọ̀ wó di ọ̀nà mi kún àti ìwọ̀n wà rọ̀tún fàhín ìtàwàdáwó fàhín nọba láti ìpínlẹ̀ káàkiri fún ọlọ́run lóbi lẹ́fẹ́ kí ni òjá gbà ìrìnà àti kọ́kọ́ sọ àti ìwọ̀n máa sọ̀rọ̀ nínú àdíkì tí ìfọ́n àbúdá ọmọ sọ́wọ́ àti wọ́n mùsùlùmí ní mẹ́rin àdíkà bí rọ́ọ̀fì rọ́ọ̀fì alọ́ọ̀fì náà rọ́ọ̀ àbúrọ́ọ̀fì ní àwọn ọkọ̀ olùfẹ́ ọjọ́ kan ó ti lọ́ọ̀fì ẹ̀jẹ̀ ìgbà yìí sọ̀rọ̀ tẹ́lẹ̀ ah, ọlọ́ọ̀fì sọ́kọ̀ hàn nábì o jẹ́mọ́ ìlú wa là ń kọjú ànábì rí o ìlú wa là ń sọ yìí o àìbọ́ọ̀dù mi o ìlú wa là ń sọ wọlé bóò ní ṣùgbọ́n àbọ̀ níbi àwọn tá a fẹ́ sọ̀rọ̀ nígbà tá a rí náà rí náà bóò láti gbọ́rọ̀ kalẹ̀ àbọ̀ mọ́ wá mọ́ àdábì ní láàpù ní ti yánà àhádà fún ẹ̀sọ́ ayé kí ni gbọ́dọ̀ rí ẹ̀dì kan mú yí yà sí àbúrò ní màmá kù bí ọ̀gá ìwà kí nǹkan ó lè fi gbọ́ rẹ̀ nínú tó dẹ́gbẹ́ ní tòtí hmm, bákàmì pẹ̀lú yẹn máa wàjà náà fi ìdábẹ̀lẹ̀ ìtàbà náà àwọn tí a kùrà ní ìgbàgbé sí ni áwọ̀ ìjọ àwọn ti bá náà kùrà ní àwọn òní ti tẹ̀lé jẹ́ o agbébìnrin ìṣẹ́ pápátọ́ má tẹ́lẹ̀ lórí ìrìnà àwọ̀ kẹ́nà bí ọ̀sọ̀ pé ń bá fi súnà múlẹ̀ رضي الله عنه ولحرم الله في الحي قلت ومن ركب عن سنتي فليس مني ẹni bá lọ́lá ìjọba lọ́lá sí kìí tara wa jẹ́máà kìí tara wa láti sọ ọ̀pọ̀ ìkẹ́kọ̀ọ́ yóò ibẹ̀ yẹn ni wàhálà gírígbé oòrùn ibẹ̀ làwọn ọ̀dọ́ tí ìjọba o ajẹ́kùnrin bàbá tí ń gbowó wọ́n tó lọ rè kírun tó kùlá ajẹ́kùnrin rẹ̀ sára nẹ́bí nù ajẹ́kùnrin fi tẹ́ ẹ wọ́n pèsè abá ní wọ́n jẹ̀yọ́ ọ̀ràn mẹ́rọ̀ kò sí adẹ́ torí pé àwọn náà kọjúbùsù díẹ̀ sí abẹ́ àwọn olùwàrà annabi sọ́kọ̀ mọ́wà ní mọ̀sánlá nínú sẹ́kí ipò ìsúnnà wà àsúnnà tó mọ̀ bá yìí nà tún nílì kìtà súnnà ìlọ́lọ́ fi ń sàlàyé kùránì ìfọwà ìlùkùránì nínú àlùkùránì ń bàbá wa ní ọkọ̀ ń kéwèé ìjẹ́sì kan bẹ́ẹ̀ sọ́lọ̀ sọ pé ẹkí àkùnbá ní méjì ẹkí àìlà ní mẹ́rin ẹkí àlàdáni ní mẹ́rin ẹkí mẹ́rin ní mẹ́ta ẹkí ṣàì ní mẹ́rin káńsọ́lá yẹ jẹ́mọ́ sẹ́wọ́n rí màtí mẹ́rin súnmẹ́ òun gẹ́rẹ́ ni ìrọ̀ntọ́rọ̀ lóòrùn sínú ẹ̀sìn béèyàn bá ti pọ̀ yé bẹ́ẹ̀ ni ó ṣe nífẹ̀ẹ́ lápẹẹrẹ tí òtútù bá mú lọ́bá pọ̀ èèyàn wá jí pẹ̀lú jẹ́nẹ́rà débi pé tí èèyàn bẹ́ẹ̀ gbìyànjú láti fóun ó lò orin wọ́n fi orókùn gbàgbé lọ́wọ́ ẹ̀ léwẹ̀ amọ́sẹ̀gára àwọn òṣìṣẹ́ òtútù fi lọ́pàá òtútù ìmúkọ̀ lèyàn bá jí bóde ní ó débi ìrìnlá kò sí gáàsì mà ọba gbúdá àwọn onígbẹ̀rẹ̀ òkèlé ọ̀tẹ̀rẹ́ ìgbúdá nígbà tí ó ìdábùkù òtàdé orí bí báàkì kẹta òrùsú òrùsú bá ibi tí lè yọ ní bá kọjọ pé Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illa Allah ọlọ́lọ́lọ́ ní ní bá kú kí wọ́n kú fọ́lọ́ lọ́bá kó sí ilé ìwẹ̀ lọ́bá kó bẹ́ẹ̀ yọ́dọ̀ ní àkọ́kọ́ ní ẹgbẹ́ ìyọ́dọ̀ ní mẹ́jọ lọ́bá ní ọkọ̀ gbogbo kankan ọkàtọ̀ sí jù ni mo ní àdúgbò sílá ẹ̀jẹ̀ ti gbẹ ní ọba da àtọ̀dẹ́sìbò lọ́tọ̀ lóti nígbà tí èdè olè lọ́bá lajú gbogbo àwọn ọmọdé láti bá wá kí bóòlẹ̀ tí a ṣe é bàtà ìmọ̀nù ìbájọ́ kíṣẹ̀ ìlànà ni ó ní ara ìjí ìsìláàmù lọ́bá gbogbo náà ni ó mímọ̀ ọmọ ọ̀sọ̀kùn tó tó ń súnnà wípé wà ó ti tẹ́lẹ̀ rí àbíkì láwọn èèyàn lọ sí ìkan ẹni ìdíwọ̀n ọ̀sọ̀ hábà ojúmọ́ ó sì pọ̀ kò ní lo omi kí ló wà ṣe báyìí lọ́bá wò ní ẹ̀dùn ẹbí ó yẹ kí lè ṣe táyà mọ́mù ṣùgbọ́n táyà mọ́mù fún àlùwàlá táyà mọ́mù tààrà bí máa ṣe rẹ̀ o ẹ̀ẹ̀kan ni ọ̀pọ̀ olùlẹ̀ lọ́bá tán ṣe tún sí àbójútó hadisi wá nígbà tí àwọn olùgbọ́n ní pé wọ́n kọ̀ ní ẹlẹ́ẹ̀mí kọ̀mẹ́tẹ̀mọ́yàwó ẹ̀yọ̀ kan náà níbi ìpẹ̀ bá wà ní tí wọ́n lè lórí rọ́ọ̀gì o ẹ̀rọ capo por bàbá ọjọ́ gbọ́ fọ́ kẹ́ràbá sọ́bọ̀lẹ́ ẹ̀yà ọ̀dá ẹ̀jẹ̀ jẹ́ àlúrò kápọ́ ilẹ̀ ní pọ́pọ́ jẹ́rẹ̀ rẹ̀ mo ti gíní o pọ́pọ́ jẹ́rẹ̀ ọkùnrin rẹ̀ bàbá yìí tí bá bàbá ojú láàpọ̀pọ̀ mọ́lọ̀kì ẹ̀ sọwọ́ tòsíwájá lẹ́yìn náà ọ̀wọ́ dọ́rùn ọwọ́ òdè bí o ọwọ́ ni ọwọ́ ẹni ìwọ́ kò pé tó bá jẹ́ pé tàlùwàlá ni ẹgbẹ́ ogun títà bẹ́ lọ tó bá jẹ́ tàlùwàlá ni ilé yòrò gbé ojú àtọwọ́ gbé ṣùgbọ́n jẹ́ mẹ́lọ pọ̀pọ̀ rẹ̀ ráhùn gbóndé bẹ̀rẹ̀ sí bọ́ ọlẹ̀ lọ́dẹ́ bá kúrá bẹ́ pẹ̀ àtọ́rùn àtọ́rùn oníjẹ́ mẹ́fà làwọn mọ́ omi òdélò yóò ara ní ohun kẹ́kẹ́kẹ́ gbóòrò dájú à ó ní tamarọ́pù bí tùrọ̀ bí ẹranko tẹ́ ma ń pòrá mọ́ ẹ̀mẹ̀ ló ń ṣe pòrá mẹ́pẹ̀ lọ́gbẹ́ bí wá ní àà ìyẹ̀kìkì ìjà á ń jẹ̀ fún àgàdà iná kàrọ̀rọ̀ tẹ̀lé wípé ẹ̀ẹ́tẹ́ ẹ̀dí ìsàlùwàlá náà ló fi ṣe ti wẹ̀ náà tó ń jẹ́lẹ̀ lẹ́ẹ̀kẹ́ báyìí ìgbọ̀n báyìí ìbọ́dù ẹ̀ kọ́tà ní ẹ̀sìn wa ẹni tó bá yẹ kí kí ìrùn fọ́tọ̀ lọ bá di ìyálẹ̀ta òòrùn rẹ̀ ni àbíyàn padà lọ bí ìgáàsì ni wọ́n ti kankan ni ká dáhùn yẹn padà ìtúnà dáńtàbọ̀ ṣùgbọ́n àwọn iná ìgbọ́ súnà àti bẹ̀rẹ̀ ibi síbẹ̀ ìtọ́ sì jẹ́ dákejì ìtúnà ìní mọ́ jẹ́ wábẹ̀ ṣe tó a ti gbàgbé ẹni tí ó bá ní sọ̀rọ̀ olórí wa ni olórí tí ó sọ̀rọ̀ àtẹ̀lì irú ọmọ sí kan ìjẹ́ ni wọ́n wá takò ìlọ́gbọ́n jẹ́ bá wọn jọmọ́ ẹ̀bí àtàkù ara wa o kí ló rítẹ̀ káwọn àpọ̀ wá jẹ náà sọ́wọ́ aláàmù bá àpọ̀ àbá ti èwọ̀n náà gbọ́bù yà ní ọjẹ́ kí lẹ̀ ní wa jẹ́ àmì àdíjì ìsábẹ́lẹ́bẹ̀lẹ́ zẹ́yìn wọ́n àdíjì kọ́ fẹ́dà bọ̀họ́rì ó sọ́rọ̀ jọ́ ẹnì kan wà wà tó náà pàtẹ́ntẹ́lù wà tó bá fi iná àdá nìkan ikú ló wà bẹ́ ibi títà ìgbà wà yóò tó wà nísàlẹ̀ gbogbo ẹjẹ́ tó bẹnu náà mọ́ wà gbélé lórí pé ẹwà o bá a bá jọ sí ìyàlò náà tó jìyà tí ẹ ìtútù lékún kí ló lè fẹ́lẹ̀ yìí nígbà wọn wá súnmọ́ àdébí nípa gbàtọ̀ wọ́n bàbá lọ́pẹ́yà alọ́pẹ́kùn tábùrù bí màálù sí ìkẹ́ ẹgbẹ́ sọ pẹ́kà sí láìsí àtàwà láyé ní yóò ní bẹ́ẹ̀ ni wà láàáti ìṣùgbẹ́bì ẹ̀ṣẹ́ alọ́pẹ́kùn tẹ́lẹ̀ ní kúkà sí ìkẹ́ ẹgbẹ́ sọ pẹ́kà sí láìsí àtàwà láyé ní yóò ní bẹ́ẹ̀ ni mínà mú ní ẹmẹ́ṣẹ́ ṣùgbẹ́ ní sí ọwọ́ ọ̀tẹ̀lẹ̀ dọ́kù jọ́sì tó ti bẹ́ẹ̀ náà wọ́n wá sọ wípé àwọn òdìdíà sí ti àwọn ní ó kàpọ̀ ní àsúnnà súnnà táwọn wọ́yì tẹ́ẹ̀yàn bá lọ ní ti ọlọ́run súnnà nàbí yọ́ màá sí قل إن كنتم تحبون الله فاتبعوني ọlọ́run ní ẹ bá lẹ nífẹ̀ẹ́ èèyàn náà ànábì ní ẹmọ bá tẹ̀lé ìbẹ̀lẹ̀ ti rí àánú èèyàn náà ìbẹ̀lẹ̀ ti rí ìfẹ́ èèyàn náà ṣe wọ́n náà fi tẹ̀sẹ̀ gẹ́lẹ́ bó ti gẹ́lẹ́ ọba adẹ́gà ti pè fún wa báyìí ẹ̀rí ti alára gbogbo ìlọ́wọ́ akọ́jú tẹ́ ẹ bá yọ rọrùn 95 bẹ́ẹ̀ alára gbogbo ní tó ń tẹ́rì fẹ́lẹ̀ rí pé sípẹ̀ wá ní àmìbí òbí ti bí jẹun rí sálàdálẹ́ sọ ẹ wá ní bàbá yí ìdíbí jẹun wọ̀nà àkúrò láti ṣe rí ní orí ẹgbẹ́gbẹ́jọ bí mo bá ti sọ̀rọ̀ ilé ẹ̀kọ́ tèmi ní ìdájì ní àwọn ọmọ onídájì mi ti wà lónà. ọ̀rẹ́ bí wọ́n ti wà bí ọ̀rẹ́ bí dákùn kí ló kù tẹ́lẹ́gbẹ́ ilé ìmọ̀ kí ló kù máa kí ló ní ó pè lọ tẹ́gbùn káàkiri ìjọ́tọ̀ ní tọ́bá wùyẹ tọ́wọ́ yẹn ń pọ̀ ó dídí àtẹ́bí ọlọ́run tẹ́jú ẹ̀rọ ẹ̀kẹ́rá síjú rẹ̀ wá ní ẹgbọ́dọ̀ fi tẹ́ wọ́n kí wọ́n tẹ́wàá gbogbo dáǹsọ ìmẹ́ súnà yẹn gbó lódìdí ṣùgbọ́n tí nínú tó dẹ̀ sí wa lónìí tó ká máa kọ òlélẹ̀ ìfẹ́ ìrẹ́ olùgbogbo yàtí ibi tọ̀lá ìkọ́kọ̀ àjẹ̀wò máa ń pàrọ̀ tẹ́ sí bímọ ìtọ́tà mú ẹ̀sì kéye kọ́ ìbílẹ̀ o gbogbo ẹni tí wọ́n máa ṣe wá jù lọ́mọ̀ sọ̀rọ̀ òun wa bí ó ṣe tọ́ ọ̀nà ìgbọ́wà sí o ẹni tí bàbá àti tí ó tó wá gbàkàrá àdúgbò ọ̀bá wọn tọ́ tí ó jẹ́wọ̀n àgbàlagbà rẹ̀ pẹ̀lẹ́kọ̀ yóò dàgbà sí làtà yóò jìnà mọ̀ máa ń wò sọ̀sọ̀ gbá mi pé ọlọ́run gbóla fẹ́ gbé bàbá ilé ti rí ọ́fẹ́ǹsì bẹ́ẹ̀ sì lágbólétà gbẹ́dàgbà yìí a máa káwọn ẹ̀kọ́ kan bẹ̀ tó ní agbára tó jẹ́ pé tí ó àti kí ìwọ́n bá jẹ́ ìlòkù tó ní pé ìsìn náà a sì ní ìdí ẹ̀kọ́ agbólé náà o níjọ́ tẹ́lẹ̀ bàbá àti àní ìkàkọ́ ní máa tọ́mọ o bàbá alẹ́ kejìlá wọ́n san ọmọ ń bì tó tún yọ ọ̀pọ̀ wá wọ́n mú kẹ́ padà sọ́dọ̀ wọn bí ìyànjẹ́ òní ìdíwọ́ ìwọ́n ara ìjọ́dá kúmọ̀ rẹ̀ ẹ̀wọ́ àti gbẹ́gbọ̀n bàbá yìí Ìjọba máa tẹ̀tọ́ pẹ̀lú ẹwọ́ tẹ̀rí ìtumà ìjọba fún. Ìjọba ti ìfẹ́ náà ẹkẹ̀jẹ́ káwọ̀ máa. Ẹwọ́ta. Nínú lẹ́ta ẹjọ́ ń gbé lé ní, bàbá àti ìyá àtọ́mọ́

wọ́n ń ké ọ̀pọ̀lọpọ̀ ń ké kò sí ọgbọ́n bẹ̀rẹ̀ ìgbọ́rọ̀ kalẹ̀ ọ̀pọ̀ ní ẹgbẹ̀ tọ́ ẹni tó bèèrè kẹjátọ́ bóò ní orí ẹni tó pẹ̀lẹ̀ kẹjátọ́ bóò ní orí ó kéwú yẹn tó tọ́ ọwọ́ agbọ́ pé bàbá àti àwọn oúnjẹ hmm. kí lọ́gbọ́ ó

ni ẹjẹ́ gáàrìbì lójé kí n kọ́kọ́ fẹ́ kí ní o so múrúgbọ́nà ọlọ́run tó sọ wípé pálọ̀ yí lónìí ṣẹ̀rí àkọ̀ọ̀tù ni ọ máa jẹ́ so adẹ̀dùgbẹ́ bìkan tó bá jẹ́ pé ìtàjọ́ ti fẹ́ dá yí láwọn ẹjọ́ ó lè kọ́ tó ti dára yí alhamdulillah isu ẹni náà lọ fẹ́ tẹ́ ẹni ọ̀rọ̀ tí wọ́n fẹ́ tó kọ̀kọ̀ ìmà ní kí mọ́mí ìlú kọ́kọ́kọ́ rújọ́ ṣùgbọ́n mi jẹ́ kí wọ́n rújọ́ dáadìí ẹ̀yìn lẹ́ẹ̀kọ̀kọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n fọlọ́m̀bẹ̀ ẹ̀ gbọ́dọ̀ parọ́ ẹtì ẹ̀gbọ́ kèsì pé ẹ̀gbọ́n ọ̀rọ̀ nìkan ẹ̀fọ́ náà búra pé ẹ̀yẹ parọ́ tani bá wíjẹ́ bàbá rẹ̀ bàbá rẹ̀ bá sẹ́yìn gbogbo tó jẹ́ mọ́ sọ́tún sọ yìí ayé wò bí dára ní ẹ̀sọ́ ọmọ kékeré mọ́kẹ́ ọwọ́ pàtẹ́ ẹbí àwà iná ẹbí náà ti ń dáyé ètè mo ní ló bíṣẹ́ ìfún òṣèṣ mo sọ wọ́n pẹ̀ mo ti ṣe bíṣẹ́ tí kọ́dọ̀ pé mọ́ wọ́n tún ìdá ìlú mọ́mì ní rí mọ́ ma o ṣùgbọ́n mọ́ bẹ́kẹ̀ ẹ̀rọjú ọ̀yẹ̀ kí tó mọ́ sí máa dáyé ṣẹlẹ̀ ìyọ́bù wọ́n tí wọ́n mẹ́ta ń jọ́ bàbá ní sọ̀rọ̀ ẹ̀sìn náà kọ́ àwọn ọmọ ọkùnrin àdìsẹ̀ tó ti láǹfààní kọ́ àwọn ọmọ àdìsẹ̀ tó ti láǹfààní ó dá gbogbo àwọn bàbá tá a sọ̀rọ̀ wọn kalẹ̀ o ṣé iná lákọ̀ọ́kọ́ mọ́ wọn fọ́nà nígbà tí wọ́n ń ṣe iṣẹ́ ṣe ìwọ̀n ní ìgbàmí kó sí ìgbàmí ọlọ́run sí ni wà máa kún ní àmú àtìrí hátà lẹ́nu àtàrọ̀sọ́lá ìdán ìtọ́pọ̀ wájí ọ̀ta súnnà èdè àti àìní e, e, ní ètò fún àkẹ́ndà yẹ́ gbogbo mẹ́tàlásí tí wọ́n ma wá bóòdè wípé láìpẹ́ ìwà rẹ̀ tàà kírẹ́tì fún ma mú wa ṣe tí pàtẹ́ bí ń pa àwọn àbá iní padà sí bí tí wọ́n fi ilẹ̀ tẹ̀lẹ̀ kí ni ó fi ilẹ̀ pẹ̀lú gbọ́nà kàlẹ́tẹ̀jú kan wàláyé kí wọ́n tẹ́rù mi ní mọ́ ẹwú mi jù 12:33 plus 15 minutes 12.3 ẹgbẹ́ 12.5 lẹ́yìn lẹ́yìn kí mọ̀ sókè ẹ̀dá fún ẹbá bẹ́lọ̀ kí níyè ló ẹ̀rẹ́ ọpàá ti jẹ́ tẹ́lẹ̀ kí ní jẹ́ tẹ́lẹ̀ òun náà ni ìmọ̀ ẹbọ pẹ̀lọ́lọ́pù ìmọ̀ pàwọ́dà máa sọ fún báyàn wúra wọ̀ ẹni ẹni pa àfá mi kan ọlọ́run ti mú ọ̀sọ́dọ̀ báyìí ọlọ́run dákùn bá ń gbàbọ́ wọn bá ń gbàbọ́ wọn fún wá bá mi lọ́dún kan ó lára ní àwọn pé kù tí ń bá rí kí ìbàmílẹ̀ mú mi fún ní ti máa wo bó ṣe yí wọ́n náà tí mo fi di ara mú ìjọ kan báyìí mo ń jò bí àárọ̀ wọ́n nígbà tí ó kò níjọ́ náà mọ̀ lọ ìyàwó àtọ́mọ́ ti rọ̀ka rẹ̀ wọ́n nígbà tí róbìnrin ọ̀run lọ́bá tẹ́lẹ̀ sáré fún wọ́n nílé àfáà níbi nínú pé ta ní ń jú e afáàbí tí mo sọ ìwà lọ́yìn wọ́n jáde dá òkè o bẹ́ẹ̀ni wọ́n lọ́wọ́ ah, ah, sọ pé ẹgbẹ́kùn tẹ́ bá yà yára wọ̀wọ́ ní ẹ̀kùn jẹ́ lọ́wọ́ àà iṣẹ́ àmì gánú ọ̀rọ̀ wọ́n nà bá tó pẹ́lẹ̀ wọ́n lọ́wọ́ jẹ́ ìsísẹ́ ẹ̀mù nìbá ní gbọ́wọ́ nìbá ní ìjọba ní ẹgbẹ́ ah, wọ́n ní pẹ̀lẹ́bì tú ara tó mí pé tí máa lọ káàkiri báhùn lọ́bá mú fábíra àgbóòdè ọ̀rẹ́ ti pẹ́ ọ́ta fún àlóò ọgbọ́n náà fẹ́ dá o wọ́n ló pẹ̀lẹ̀ èsì ti pèsè àlórí pẹ̀lú ọkútẹ́ ìsùnmá tẹ̀sùgbà táwọn tààkù wọ́n ní fún obìnrin náà wọ́n ní èsù tààkùn àní nǹkan báyìí sẹ́yìn obìnrin náà ní ìjábọ́ sáà lọ ẹ̀dẹ́kùn ọmọ àmì ní ohun kọ́lọ̀ sáà kí ló mú tí ń dáàmù báyìí Ah, oníyẹ̀dẹ́kùn ìdáwọn ìlọ́kùn láyé o tó tó ara o tó fi tọ́pùra ìgbẹ́ wọ́n àbáyé ọ̀nà kò burú ní táwọn ó ti pín ẹwà lẹ́yìn ọ̀sẹ̀ kan wọ́n ní bó ṣe rọ̀ tọ́bá yìí nà bá ní kí wọ́n lọ fún òun sílẹ̀ wọ́n ní wà lọ́yì làákàyè àwọn àti mẹ́lẹ̀ àwọn ọ̀padà àpàtàwọn yóò tán wọ́n gbàtà àwọn ajẹun tán nà bá bẹ̀rẹ̀ ẹ̀kún ọlọ́run kí ni wọ́n pè fún ọba yìí wọ́n ní sọ ẹ̀mọ́ ọlọ́mọdé yòrí nira o ọlọ́mọdé yòrí nira o jẹ́máà <laughs> láìláìlọ́pàá àwọn ààyè ibẹ̀ láti kó àwọn àjíwá ìlú ẹ̀kẹ́rí àtijọ́ yìí àríkò ti dàrú a sì rí pé òòjọ́ kọ́lọ́ dàrú ẹ̀dá kọta ní ọ̀pàá tó tẹ̀lóòjọ́ òṣèré tó tẹ̀lóòjọ́ ọ̀rọ̀ ti gbá kúrò ẹ̀yìn àgbàlagbà ẹni òòjọ́ kọ́là bọ́mọ tó bá ọmọ ti rù gúrù ìtọ́ ọba gbìlọ̀sọ́dọ̀ dọ́kọ̀ dọ́kọ̀ ni ọmọ ya sanra padà bá ana ilówó fún ah, ní ẹ̀dẹ́kùn àwọ̀dẹ́jì ẹlọgẹ́sì àkúrá ìpèjì ọlọ́ra ẹra agbẹ̀rin mẹ́rin mọ́ra wọ́n ni ẹra ó mọ́ra rọ́bà ó ní mọ́ra ó ní fọ́ọ̀dá àwọn ẹ̀jẹ̀ kó yẹn náà ó ní ẹ̀kọ́ ah, dọ́kítọ̀ gbága fọ́gbọ̀gbọ̀n ẹnìkọ́ máa jẹ́ ọmọ èyẹ òní ilẹ̀ ni ó tọ̀rọ padà wọ́n náà kò burú bọ́yá sábàbà wọ́pọ̀ kùkà fi náà ah, ẹjí ó ti bẹnu ẹ̀rọ dàrẹ́ẹ̀tì ní kọ́ máa mú òní ilẹ̀ ni ó tọ̀rọ padà jẹ̀má ó súnmọ́ wọn lúṣì ọmọ náà àgbàlagbà fi ní òòjọ́ kọ́lá àbọ̀mọ̀ tó bá rú kọmọ ọmọ òlè tààtà ìsìláàmù wá ti rù báyìí òòjọ́ pọ́ ní yọ́ sẹ̀ra padà o

àdúgbò rẹ̀ àkójọ́ ọdún jẹmọ́ wárọ̀ kájọ́ kájàmù kìí ti pé àkàtọ̀nà látàlọ́nà ẹ̀sí wa ìlàbẹ́pọ̀ ọ̀gbọ́n ibi tó bá ti tàbí ìyí lọ sí nítorí pé ìtẹ́ lọ sí in tó fà á tí gbogbo ẹ̀ fi ń jájò rẹ̀ òlélẹ́ ìsìláàmù ò tọ́ gangan ọmọ láàrin wa o hmm ìsìláàmù tó ń gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn kìtẹ́lìtì lọ fẹ́ ẹ̀sẹ̀ ṣùgbọ́n wọ́n pé àtò ń bá ẹ̀sẹ̀ báyìí wọ́n pè lọ máa ṣe jẹ́ wá modernize ìsìláàmù mi ọdọọrùn mẹ́ kò ní ìgbà ìjọba lọ pẹ́lẹ́ ẹ̀rí ẹjá lọ sínú súnánù mi ní àbíjà ìbáṣẹ̀ sáríà àti ìbáṣẹ̀ ọ̀rọ̀ ti ṣe wá àtìfá wọn débi pé gbogbo mi ń damide ojú ń damide ọkàn wáyé ó kálukú ní ha sí èdè pásítọ̀ tábẹ̀ ti lọ̀rọ̀ lọ́dọ̀ jẹ́ tó òótọ́rọ̀ wá ní hmm, fàhínà ọmọ yẹ ṣìlẹ́kùn ẹlọ́gbà fún ẹ̀yìn tẹ́bí ẹ̀ bá gùn lóyí àti kò tábẹ̀ bí ìbínà rẹ̀ o fàfẹ́yàrọ̀ kìláfàn kẹtẹ́rọ̀ yóò rí ìyàpẹ̀ ẹnu tọ́pọ̀ lórọ̀ rẹ̀ àwọn ilé ọmọ sọ́báyì àwọn ilé aláìkùn bí súnnà sí ẹgbà fẹ́ bọ́ níbi wà lájọ́ náà ẹ má fi súnnà ní ànábì ilẹ̀ o ìtumẹ̀ ní kí ẹ máa bẹ̀ wọn àfẹ́ẹ̀sì ìjẹ́jẹ́ àpọ̀lù lẹ́ẹ̀gbẹ̀ bóòlù ànábì ìdílé bóòlù sọ ọlọ́run orí mo o mo ń jáde lóòtẹ́ yọ̀nà mi ní mákàlù lókàn mo bá rí obìnrin ọ̀rọ̀ ó sì nà ọmọ mi tí wọ́n gbà pátá ẹ padà ìdíbàyìí mo ní kò lè jọ àwọn lè náà ní ìrírí bọ̀ tó bá rí ẹwọ ẹni torí bó ìbáṣàdúwà ó ní sí àmàkó inú bíbi ló jẹ́ kí n jáde fún ọ̀nà ó jáde fún ní kí ló dé àwọn ẹni méjì mẹ́lẹ́gbẹ̀rẹ̀ ó ní àbátò fún àwa kọmọ pé òun ti pẹ́ ní ìlọ́bà fẹ́ máa rí àwọn jẹ ó ní máa ṣe dé padà bàbá ní ẹ̀kì parí mọ́rọ́ báyìí ó ń ká gbọ́mọ̀ wá sẹ́gbẹ̀ẹ́ ọ̀ràn tọ̀dá ta ló wo sánmà lápàtà àti gbé ìrọ̀rùn títí ta àti bọ́ọ̀lẹ̀

because ibi tẹ́ wáyé ṣe ṣe ṣe àyè pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ o ṣe mú àgbọ́mí pẹ̀fẹ́ bí o wèrè pàkẹ́kẹ́ bí o túnú wá ní irú ó ní gbogbo àwẹ́ tí sẹ́wọ́ o lọ́ni alájà ẹ̀yìn kọ́ ó ní òṣè bí lúgbò rẹ̀ ṣùgbọ́n tó lọ fẹ́ ní ọgbọ́lẹ́nu ẹ̀lẹ́ gbọ́n ìní ọ̀nà bí kí lọ tí ọ máa flọ́ọ̀ bí kí tí lọ́nú ọ̀rọ̀ jẹ̀mọ́ bá a bá tí lọ túbọ̀ ní dáwí náà lẹ́yìn náà kébi ọmọ pàwá kébi ọmọ pàwá ilọ́sọ àwọn àfáà di ẹni tí ń dáwà àlejò lóhùn nígbòdó ànàbí ọ̀lá pé ohun sọ́nà bá àríwọ̀ sọ́tàbà ìtàbí wa kódà nínú àdíjì jẹ́ àrùsọ̀rọ̀ sọ̀hí fún bọ̀kọ́rí ó ti ọlọ́dínlára owó pọ̀tọ́lọ̀ ń sọ bí àlìmáṣí pẹ̀bọ̀rẹ́ ṣùgbọ́n ó wà àwọn kálùgbọ́n náà kálọ̀ ní àwọn àmọ́ ayanran odó ní ọmọ igun ọmọ mùsùláyì wọ́n wá ìntánẹ̀tì ìtakò kò ní ẹwà sọ́dẹ̀ sí ànẹ́bí fẹ̀mú ibẹ̀ jẹ́mọ́ bá bá kí ń sọ̀rọ̀ súnnà nílẹ̀ Yorùbá ká máa padà pílẹ̀ yìí pé wọ́n yí ẹ̀sìn sí jẹ́ ìdí nítorí ìpọ̀jú tí ń bẹ̀rọ̀dù àwọn tí wọ́n mọ́kọrin ọ̀rọ̀ ìwọ̀nà ní ohun àbẹ́ ọ ọkọ̀ ọ̀bàlà tí ó gbàdẹ́yà nàbí ìlàfẹ́ wọ gbọ́mọgbọ́mọ ìlòkúta yóò dákùn mọ́jì ká gbogbo àtàwọn àtàyàwó mọ́jì àpọ̀wọ̀ èmi wá rọ̀ wá ẹ̀yìn bàbá wa mọ́rọ̀ àwọn bọ́láti wa náà tí wọ́n bá ti ní nǹkan kẹfẹ́ ẹ̀sẹ̀ ni ẹ̀dàkùn ẹ̀bí á wádìí dáadáa pẹ̀lẹ́ ẹ̀rí ẹ̀rí kí ni tọ́lọ̀ àtàlẹ́bí mi lórí àlàmẹ́rí àwọn ni tọ́lọ̀ àtàlẹ́bí mi rí àbá ẹmọ àbá bẹ̀rọ kí n sí ìgbésẹ̀ ṣọmọmọsíta ìta bọ́dí ìdìnú o kí n sí ìgbésẹ̀ kí o kí n sí ìgbésẹ̀ àbọ́díkẹ́ ni o ìlú ìlọ́dù kọjá ìlú ìlọ́dù kọjá kẹ́nìkan kàn máa bá ní jẹ pọ́n pọ́n pọ́n ọba adẹ́dàgbọ̀ ọ̀gbàdẹ́ ọkàn gbé báyìí náà ní lọ́bẹ̀rẹ̀ ẹ̀rùn ìtọ́rọ̀ tàbí lónìí ó kálùkọ́ lọ mọ́ gbogbo orí tó ojú nínú náà ẹwà mọ̀ wìmọ́ lọ lóbi tó bá náà lápẹẹrẹ o tó ní àpẹẹrẹ lọ́bẹ̀ ló ma kọ́ ìdá bèèrè yóò torí ojú rẹ̀ mọ̀ wé èmi náà bẹ ojú ọmọ náà ni mọ̀ wé ẹ̀yìn yóò tó bínú ọkọ̀ yìí ọmọ méje oòrùn ìbí ohun kọ́nà ó tó mọ́kọ̀ ní ọdọ̀ kọ̀tẹ̀lì kọ̀sàrá kò sí kankan bí ọwọ́ ta mọ̀ sáà gáràjì tí mo fi ń tó àwọn ọmọ yìí wọ́n mọ̀ bàrẹ̀ lọ tẹ̀mìkẹ́lì wọ́n lè mọ̀ sí tọ́lọ́ wọ́n lọ ilé kí wọ́n lọ dùkú wọ́n lọ kankan ṣé kí n wá lọ bojú kàn mọ̀ ìwọ́n sọ́nu ẹ̀bá nìkan orílẹ̀ ìdálẹ́ ìjọba wọn ni wọ́n yà náà wọ́n yà àà wọ́n lẹ̀ kí àtúmọ̀ wáṣì nígbàtà wọ́n ní pé wọ́n wọ̀yá wọ́n yà sílẹ̀ wọ́n tó wà jù sí ìlọ́pà tó fi jẹ́ pé ìgbọ̀túnà tẹ́lìyè ilẹ̀ ilé ìgbọ́lọ̀ yé o wà á ń zanà àlẹ́ ìkàlìkìdába wà ní kíkímátà àbáwa kọ̀dáadà wọ́n là mọ́tẹ̀ ní hásán bá tó wọ́n làwọ́lẹ̀ ìpé kíkímátà lọ́rọ̀ gọ́ọ̀mẹ̀ súnnà nẹ́bìyí o ah, àdọ́bìdá kẹ́kẹ́ kẹ́kùn galabẹ́rún ìlẹ́dìí ó tó sẹ́kù káàkiri ẹ̀mọ̀ pé ah, àti ìsìláàmù àti ṣúnà tán ìsìláàmù ìgẹ àti ìsìláàmù tó lè láti báyìí jẹ́mọ́ mò ń tó sọ padà gbogbo tí a fi ń tọ́ wa sọ́nà bí ẹ̀fẹ́ wa tí ń lè lára wa ní ìsìn wọ́n ti chéńjì ẹ̀ ti pẹ́ nínú àwọn dàgbà wa ń rí pé bóòsì nínú àwọn dàgbà àbábẹ́ àwọn tẹ́gbòsì nínú àwọn tẹ́gbòsì nínú àwọn tẹ́gbòsì nínú ẹ̀rìn ìkẹ́ mò ń gbogbo láti ṣe bàbẹ̀ náà ó ní òní ìmọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìṣòro ìbílọ̀ kéwú wọ́n ní kí ló jẹ́ ìbílọ̀ kéwú ó ní àfá àkànbẹ̀lẹ́gbẹ̀ẹ́ ilé àwọn kò sí ẹbí ìpẹ́ ní ẹni nígbà tó wọ́n kéke wọ́n ni wọ́n náà ti bádágbà ìwú jáde nínú ọmọ ṣe torí mo láìkì ẹ̀jẹ̀ káàkiri máa ta àwọn èèyàn kò sí ìparí rẹ̀ ṣé wọ́n láwọn bàbá wọn ní wọ́n jọ kákọ́kọ́ da bí ó ṣe rí náà lọ nítorí lọ́nà ti yọ pọ́lítì kò

tẹ́ẹ̀má tẹ́ẹ̀má kankan wọ́n ti mọ̀ wọ́n ti tó ayé wọ́n ti wá yọ́pọ̀ bí àwọn èèyàn náà àwọn èèyàn pé chelsea ti ń dáyé náà ní ìsìn báwọn báwọn èèyàn ti gbọ́tẹ́lẹ̀ ìjọ wọ́n lè yàn gbọ́mọ́ ní ìsìn o àwọn ará ajọ́ wọn ló ní ẹn wá káfọ̀rọ̀ ti sọ́dọ̀ ọlọ́run in tí ó di àwa ni ká máa fi ọlọ́run ọba wò tí wọ́n bá rí ní ìwọ̀n ọ̀páwọn òṣèlú bẹ́ẹ̀ lọ bá ní ìpínlẹ̀ fúláwọ́sì tí wọ́n lò wọn àmó nígbà tó ti pé táǹgbọ́ lọ́tọ̀ táǹgbọ́ lọ́sì ṣùgbọ́n ẹjá sọ fẹ́ tí ń sọ fún àná tó o bá sọ fún alọ́nà tá àti gbàgbàgbọ́ yé sí wọ́n o torí pé ọ̀rọ̀ kẹ́tù bẹ̀rẹ̀ gbogbo ẹjọ́ bàbá tọ̀rọ̀ ọlọ́run tó bẹ̀rẹ̀ jàmà wọ́n mú àná ẹ̀lẹ́ àtẹ́sísọ àtẹ́sígbọ́ ẹ̀sìn ọlọ́run ọyàtọ̀ sí gbogbo nǹkan ohun bọ́ bá ṣe rílà ṣe sọ ṣùgbọ́n tí wọ́n ní ọ̀sọ́ oníkọ́sọ rẹ̀ mẹ́yìn ó kéjì mọ́ sí ló rẹ̀ ọlọ́run ti regulate ẹ̀bẹ̀ fún rẹ̀ ọ̀rọ̀ ní ilé ohun 12.6 orí ti lọ fi ṣẹ̀jú kan sí ẹ̀bọ́bì subhanahu wa ta'ala ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi وعليكم السلام ورحمة الله وبركاته